وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أقبل فو الله وبا سبحانه وتعالى الله باتي أدا أقفو هنا نيوبا تتفو وني أنفاني láti tún pàdé ní halkọ títí halkọ wa tèmi eléyìí tí a fi ń rọra wa létí ọ̀rọ̀ náà wọn bá lékè ọlá tí ó fi rán ànábì wa sallallahu alayhi wa sallam kó lè máa jẹ́ sábàbí oríire fún wa láyé àti àlùkìyàmà ọlọ́run bá ní wa in tuti'uhu tahtadu ọlọ́run ní tẹ́ bá tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam ẹ̀ẹ́dẹ́ ní ìmọ̀nà kọ́lọ̀ ọba kó má ṣe fi wá ṣe kóńgẹ́ dáadáa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá rán rahmatan lil alamin ọlọ́run rán kó lè máa jẹ́ ìkẹ́ àti gẹ̀ fún gbogbo àgbáyé ọlọ́run bá sì rán ànábì sallallahu alaihi wasallam kaafatan linnas ọlọ́run bá rán sí gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn bashiran wa nadhira kó lè máa jẹ́ tá a máa fún wa nírò dùnú kó sì lè jẹ́ tí a máa kìlọ̀ fún wa lórí àwọn nǹkan tí a ń ṣe tí ó dáa eléyìí ni ojúṣe tọ́lọ́run bá fi rán ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wa ballagha iṣẹ́ tọ́nà ọba fi rán ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ iṣẹ́ náà iṣẹ́ náà ó jẹ́ ní àjẹpé wa nasaha al-umma ànábì sallallahu alaihi wasallam ó gba àwọn ọmọlẹ́yìn ẹ̀ nímọ̀ràn ó gba wọn ní ìmọ̀ràn ó sì tọ́ wọn sọ́nà wa tarakahum ala mahajjatil bayda ó sì fi àwọn ọmọlẹ́yìn ẹ̀ Taarani ní lọ́sọ́dọ̀ ọlọ́wọ́n ọba layluha kanahariha ojú ọ̀nà yìí kò sí òkùnkùn ń bẹ o ilẹ̀ ojú ọ̀nà yìí ò kì í ṣú bó ṣe jẹ́ pé ojú ọ̀nà yìí ó clear tí ò sí ìrújú ń ní ọ̀sán bẹ́ẹ̀ náà ni tó bá tún di alẹ́ tílẹ̀ bá ṣú ojú ọ̀nà yìí ò tún pamọ́ ohun tó fojú hàn ni la yazigu anha illa halik èèyàn kò ní sọnù kó lójú ọ̀nà ànábì sallallahu alaihi wasallam àyàfẹ́ tí ó bá ti parun ẹni tó bá tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam oríire ayé àti tọrọ ẹni tí ò bá tẹ̀lé ìdàkejì oríire náà ló máa jẹ́ tiẹ̀ o torí ń pàwọn bá tiẹ̀ rí yẹn wọn o bí ó ṣe pé kábà lè tẹ̀lé wọn ní káwọn òjíṣẹ́ bá wá ṣeré iṣẹ́ tí gbogbo wọn sì mú wá wahida òun náà ni pé káwọn èèyàn sin ọlọ́run ọba wahdahu la sharika la kan sin ọlọ́run ọba lóhun nìkan kọ́ máa mú ẹbọ pọ̀ mọ́ ọba àlékè ọlá an yuwahidu ọlọ́run ọba fi rán ànábì sallallahu alaihi pé ká mú ní ọ̀kan ṣoṣo ká sì má sin nǹkan míì lẹ́yìn ẹ̀ wa la máa ní ẹ̀ la máa wá sí. ọlọ́ba ní kànáàbì sọ fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn inna salati irun tẹ́ bá ń kí irun tí màá máa kí wà nusuki gbogbo ìgbà tí bá ti ń ṣe ìrúbọ mo pa ẹran ni àbí nǹkan kan ni mo tẹ̀jẹ̀ sílẹ̀ wà mahiyaya bí mo ṣe fẹ́ lògbésí ayé mi bí mo ṣe fẹ́ jẹ bí mo ṣe fẹ́ mu bí mo ṣe fẹ́ níyàwó bí mo ṣe fẹ́ ní ọkọ bí mo ṣe fẹ́ máa báwọn èèyàn lò wà mamati nígbà tí n bá tún kú báwo ni kán ṣe sin òkú mi báwo ni kí wọ́n ṣe ṣe ẹ̀yìn mi àwọn tí n bá fi sílẹ̀ láyé lillahi rabbil alamin gbogbo ẹ̀ pátápátá fún ọlọ́wọ́n ọba ni ọba gbogbo àgbáyé la sharika la ọba yìí kò lórogún kò lẹ́gbẹ́ a gbọ́dọ̀ fi nǹkan kan wé a sì gbọ́dọ̀ fi nǹkan kan jọ a sì gbọ́dọ̀ fi òun náà wé nǹkan àbí ká fi ọlọ́wọ́n ọba jọ nǹkan kan ọba àṣọ ni ọba tó dá dúró ni laysa kamithlihi shay wa huwa sami'ul basir ọlọ́run ọba yìí nínú gbogbo ẹ̀dá tó dá kò sí ìtòjì ọlọ́run nu wọn wa huwa sami' ọba tí sì máa ń gbọ́ ni o albasir ọba tó sì máa ń rí ni la yudrikuhu labisar ọlọ́run ní kò sí bójú ṣe fẹ́ tóbi tó ojú kan ò lè rí ọlọ́run wa huwa yudrikul abisar ṣùgbọ́n gbogbo ojú lọ́lọ́run ọba ń rí la yakhfa alayhi shay'un fil ard wala fis sama nǹkan kò pamọ́ fọlọ́wọ́n bá o nínú sọ́mọ̀ àti lórí ilẹ̀ huwa alladhi yusawwirukum fil arhami kayfa yasha ìgbà tẹ́ wà nínú ìyá yìí ló fáṣọ yìí o òun ló yàwòrán yín ẹni tó rí ẹ tóbi nígbà tó wà nù yẹ ọlọ́run ló dá bẹ́ẹ̀ ẹni tó rí tiẹ̀ kéré ẹni tí tiẹ̀ tóbi àti tí tiẹ̀ kéré ẹni tí mú ẹ gùn àti ẹni tí mú ẹ rẹ mọ́lẹ̀ ẹni tó pupa àti ẹni tó funfun àti ẹni tó dúdú ẹni tó yàwòrán gbogbo yín bẹ́ẹ̀ ọlọ́run ọba ni ẹni tó ganu yín àti ẹni tó kúrú mèdógómè kúrú ọlọ́run ọba ló dá o.

tí ìkọ́nú àwọn àfa dáadáa àwọn àfọ olùtayé ṣe abdulaziz bona abdullahi bonobad rahimahullah kọ́lọ́mbà wa kẹ́ bàbá náà nínú tírà tí wọ́n kọ́ tí wọ́n pè ní adurusul muhimma li ammatil umma àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì fún gbogbo ọmọlẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam nínú tírà yìí a ti sọ oríṣiríṣi àwọn nǹkan tí bàbá yìí tí wọ́n ṣe ní àlàyé fún wa oríṣiríṣi láti sọ mbẹ̀ eléyìí tí a wá bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá òun náà ni alijanaza awilijanaza àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ní ìgbà tí òkú mùsùlùmí bá kú báwo ni a ṣe ń ṣe ètò ẹ̀ eléyìí jẹ́ min khususiyati hadha din nínú àwọn nǹkan tó lọ́ọ́ bá fi kí àwa mùsùlùmí ni tí ò sí níbòmí o béèyàn bá kú ń sìn fàpẹ̀rẹ̀ nínú ọ̀dọ̀ àwọn tí wọn kì í ṣe mùsùlùmí kò sí pétò kan tó bá ní ọwẹ́ fòkù kò sí bóun ṣe ń wẹ̀ fòkù irú èèyàn wo ni kó wẹ̀ fòkù irú èèyàn wo ni kó jẹ́ kò sí tó ń jẹ bẹ́ẹ̀ sàárè tá a fẹ́ sin òkú sí báwo ló ṣe gbọ́dọ̀ rí Islam nìkan ló kọ́ wa torí pé ọlọ́run ti ní inna salati wa nusuki wa mahya mamati lillahi rabbil alamin ti bá wà ní ayé bí mo ṣe fẹ́ sin lọ́hùn pẹ̀lú rùn pẹ̀lú pé kí n dúró pẹ̀lú pé kí n ṣe hajj tí n bá tún wà láyé bí mo ti fẹ́ lo gbogbo ètò ìgbésí ayé mi mo fẹ́ sùn mo fẹ́ jí béèyàn bá fẹ́ jí ní islam béèyàn bá jí lóru nígbà tó ń sùn lọ́wọ́ tó tún máa padà sùn islam ní ohun tó gbọ́ ó lẹ́kọ̀ọ́ tó kọ́ wa béèyàn bá tún jí islam lẹ́kọ̀ọ́ tó kọ́ wa tá a bá fẹ́ sùn islam lẹ́kọ̀ọ́ tó kọ́ wa tá a bá fẹ́ jẹun islam lẹ́kọ̀ọ́ tó kọ́ wa tá a bá fẹ́ mumi islam lẹ́kọ̀ọ́ tó kọ́ wa tá a bá fẹ́ bá ìyàwó wa láṣepọ̀ islam lẹ́kọ̀ọ́ tó kọ́ wa kò sí nǹkan náà ní ayé yìí tí mùsùlùmí fẹ́ ṣe àyàfi kó ṣe pọ́nà ọba ti fi kọ́ báwo ló ṣe gbọ́dọ̀ ṣe nǹkan náà. al-yawma akmaltu lakum dinakum ọlọ́run ní lọ́jọ́ tèmi ẹ̀sìn tí mo fún yìí mo ti pé wàtìmọ́mùtò àìlẹ́kùn ní ìmọ̀tí ìdẹ́rẹ́ mi ọlọ́run mo sì ti parí ẹ̀ léyìn lórí wàrọ̀ dìtú lákòmìlì islam dínà mo sì ti yọ́nú sí islam fún yín kó máa jẹ́ ẹ̀sìn bẹ́ẹ̀ ọkọ bá wá wá nǹkan mi lẹ́yìn islam gẹ́gẹ́ bí ẹ̀sìn wa huwa fil akhirati minal khasirin ọlọ́ni tó bá di lọ́rùn irú ẹni bẹ́ẹ̀ ó ti pòfo ayé o kọ́lọ́ má jẹ́ ká pòfo ojú ọ̀nà kan tá a lè tọ̀ tá a fi rójú rí ọlọ́wọ́n ọba òun náà ní ká jẹ́ mùsùlùmí ọlọ́run ní yáyọ alladhina amanu taqullah ọlọ́run lẹ́yìn onígbàgbọ́ òdodo ẹ̀ páyọ̀ ọlọ́run ọba wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú àyàfi kẹ́ jẹ́ mùsùlùmí kọ́lọ̀ kó fi kú rẹ pa wá kó sì jẹ́ ká kú sórí islam nínú àwọn nǹkan tá a ti sọ fún wa at-tadhkiru bil arán wa létí ikú al-mawtu ikú òdodo ni ọmọdé á kú àgbàlagbà á kú ọkùnrin á kú obìnrin á kú kullu hayyi mayyit gbogbo tó bá ti ń ṣẹ̀mí òkú ni wọ́n wọ́n á padà kú náà ni innaka mayitun wa innahu mayitun ọlọ́run bá sọ fún anabi sallallahu alayhi wa sallam pèrè òjíṣẹ́ ọlọ́run dájúdájú òkú ni ẹ kò sí bó ṣe lè pẹ́ láyé tó wàá padà ṣe kí ni wàá padà fayé sílẹ̀ ni wa innahu mayitun àwọn tí wọ́n sì ń bẹ pẹ̀lú ẹ tí wọ́n yàn ẹ pé béèyàn bá sick ẹ kó tiẹ̀ kú dànù àwọn ń kọ́ ikú òṣèǹdéyàn fi ń yàn yàn kan téèyàn fi ń yọ̀yọ̀ kọ torí pé gbogbo wa la máa ṣe kí ni gbogbo wa náà la máa kú gbèsè tí gbogbo wa jẹ ni inevitable àrọ́gbọ́n dá sí i kọ́ wa sọ pé èèyàn afa imita fahumul khalidun ọlọ́run ní tiwa ànábì bá ti wá kú kí àwọn fẹ́ ju sáyé ni ànábì ti kú sallallahu alaihi wasallam nígbà ó ti kú àwọn sọ̀hábà rẹ̀ ńkọ́ gbogbo wọn ti lọ tó bá ń sọ̀rọ̀ yorùbá wọ́n sọ pé bàbá wa ní oòdùà àbí bẹ́ẹ̀ kọ́ ni oòdùà dà ó ti lọ àwọn ọmọ ẹ̀ ń kọ́ wọ́n ti lọ àwọn ọmọ táwọn bí ń kọ́ wọ́n ti lọ tó fi dórí àwọn òbí ẹnì kọ̀ọ̀kan wa tí wọ́n bá ní kó ní kálukú wá ka òbí ẹ̀ mẹ́rin sẹ́yìn sí tiẹ̀mẹ́ kó kéré nínú ẹ̀ tó lè ṣe léyìí tó sọ pé òbí márùn sẹ́yìn kéèyàn kan wá kà ẹ̀ nífẹ̀ẹ́ lè rí ojọ́ mọ́ nílé ayé tá wà ń sìn àwọn ayé ìgbà kan sì máa ń wà nígbà táwọn èèyàn máa ń tètè lọ ilé ọkọ tán sì máa ń tètè níyàwó torí pé bàbá tó jẹ́ pé ń gbọ́ one fifteen ó ti ń bímọ nígbà ọmọ ẹ máa fi pé fifteen òun náà ti ń bímọ bàbá yẹn ti di how many years ó di thirty generation mélòó sí ló ti wà nílẹ̀ báyìí mẹ́ta nígbà bá máa pé forty five generation ti pé bíi mẹ́rin sixty generation pé márùn-ún seventy five generation pé kí ni tẹ́mi ẹ̀ bá wa gùn kọ́nà ọba fún kó di mélòó kó di seventy five plus fifteen ninety ẹ wo generation tó máa láǹfààní láti rí ṣùgbọ́n jẹ́ mẹ́pẹ́lẹ́ ayé lè ní sìn àti yí padà àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn sòkọ́nà kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa alimọ́tò hak ikú òdodo ni kò sẹ́ tí ò ní kú àti àfikún dẹ́rù bẹ́ẹ̀ yẹn kéèyàn kọ́ pé màá pa ẹ́ dànù tó bá pa ńkọ́ ìwọ náà ní kú ni láyé tó fi fi ẹ̀ wà kí wọ́n kọ́ wa máa fọwọ́ sọ̀yà pé àmà gun pa ni wàá gun pa ọ̀ràn ńlá ló dá yẹn mọ̀nkọ́tàlá nọ́fṣàn bí kò ìrì nọ́fṣìn ẹni tó bá pa ẹ̀mí kan tí o ṣe pé mi pààyàn fàkà ánàmọ́kọ́tàlá náà ṣẹ̀jẹ̀ mi hà ó dà gẹ́gẹ́ bí ẹni tó pa gbogbo ẹ̀dá pátápátá ni. ومن أحياها فكأنما أحيا الناس جميعا. jami'a tábàwárẹ̀ èèyàn kan tọ́nà wá ní dókítà lòun ó wá yí ẹ̀mí kan ó dàbí ẹni tó yẹ gbogbo ẹ̀mí ni nínú iṣẹ́ tó dáa jù téèyàn máa fi ń wojú rí ọlọ́run níṣẹ́ dókítà ṣùgbọ́n lè ní ẹ̀rí pọ́gọ̀rọ̀ dókítà ni wọ́n wá ojú rí ọlọ́run látara iṣẹ́ tí wọ́n ń ṣe ó wà náà dókítà tó jẹ́ pé òun náà ló máa ṣokùnfà kó pa àwọn èèyàn ó wà náà dókítà tó jẹ́ pé wọn ní bìkítà paṣẹ wọn wọ́n lè lọ gbàgbé nǹkan sínú ẹni tó ń ṣe operation fún nígbà tí wọ́n ní tán bìkítà àtoríṣiríṣi oògùn tí òyàn fẹ́ lómi ìhàn ti fún ẹ wọlé ayé lẹ́ni inú ọ̀nà táwọn èèyàn ń gbà pa àwọn èèyàn àwọn tí wọ́n ń ta fake drugs àwọn oògùn ayédèrú láwọn pharmacist ni chemist ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹbẹ̀ pé ládùúgbò wa ń bí láìpẹ́ kan báyìí wọ́n sọ pé wọ́n mú àwọn kan náà ní factory kan tó ti ń ṣe unproduced drugs wọ́n á sì máa lọ kó fáwọn pharmacist wọ́n á sì máa tà àwọn èèyàn wá lóògùn ọkàn wọn á balẹ̀ wọ́n á ṣàrí pé àìsàn tó ń tírìtì náà ń kọ́ ó kọ̀ kò lọ torí kí ni àwọn aburú ta fi ń bára wa lò ọlọ́run bá sì fẹ́ ká gbìyànjú láti jìnnà sí i kò sẹ́ni tí ò ní kú nínú ta sọ fún wa nìyẹn ṣùgbọ́n ikú kò yẹ kó dẹ́rù bà wá kí ni ikú fẹ́ jẹ́ ni pé ìrántí pé gbìyànjú láti ṣe dáadáa o máa kú o tó bá wá kú kí ni tó fẹ́ tì síwájú di ọjọ́ ọ̀la rẹ̀ nínú ta sọ fún wa mọ yóò fún àìlólè mọ́tàbọ̀ ẹni tó bá ń pọ̀ ká kú lọ́wọ́ kí ni a fẹ́ ká ṣe fún un ani afẹ́ ká pé kálímọ̀ la ilaha illallah sí lẹ́nu tora nàbí sallallahu alaihi wasallam ó ní man kana akhiru kalamihi la ilaha illallah dakhala tó bá jẹ́ pé ohun tó wí gbẹ̀yìn ṣáájú kó tó kú òun náà ni la ilaha irú ẹni bí àwọn àlùjànnà náà takhmidu àyínà tabarẹ̀ tó ti wá jáde láyé báyìí tọ́lọ́ oníkórí kálímọ̀ pè ní àbó pè sínú kò pè síta káwá gbọ́ takhmidu àyínà àṣekíni àpa ojú ẹ̀ méjèèjì lè tó ra ṣe sọ fún wa ànábì sallallahu alaihi wasallam ó ní idha qubidati ruh tabi'ahu al-basar ó ní tí wọ́n bá ti mú ẹ̀mí báyìí táwọn màláìka bá fa ẹ̀mí yọ lára èèyàn tí wọ́n mú lọ báyìí ó ní ojú á sì máa tẹ̀lé ẹ̀mí yẹn bó ṣe ń lọ ẹbí rí ẹni tó kú a máa wò báyìí nígbà mi ojú yẹn tẹ̀lé ẹ̀mí yẹn bọ́ ṣe mú lọ ni eléyìí jẹ́nu tí wọ́n fẹ́ kí a pa ojú yìí dé bákan náà a sọ fún wa pé tó bá kú sójú ọ̀nà ọlọ́wọ́n ọba pé wọ́n jà wọn lógun àbọ̀njagun nírú ẹni bẹ́ẹ̀ fi kú tó jẹ́ mùsùlùmí tó kúkú ṣẹ̀hídí la yuqsal wa la yusalla alayhi wọn ní wẹ̀ fún a sì ní kírun sí lára ẹni tó bá jẹ́ ṣẹ̀hídí tó kú sí ojú ogun àníwẹ̀ fún àsìní kírun sí lára aṣọ tó sì kú sínú ẹ̀yẹ náà tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ yẹn náà ni a máa fi sí adúlá ahùláhù tabarẹ tó kú tó jẹ́ mùsùlùmí a máa ṣàdúrà fún bilmakfira wa rahma pé kọ́nà ọba foríjì kọ́nà ọba kẹ ẹni tá tó kú la nadi'u Allaha a ní máa ṣépè fún a ní máa ṣépè fún wala nadkuruhu illa bi khayr tá a bá fẹ́ máa sọ̀rọ̀ nípa ẹni tó ti kú ẹ jẹ́ ká máa sọ dáadáa nípa ẹ̀ á nígbà yìí lágbájá ó máa ń ṣe dáadáa nínú tá ti sọ fún wa òun náà ni tẹ́kṣíyàtò jẹ̀mí ìbádà nìyí ẹni tó ti kú kábòwá rẹ̀ kábòwá rẹ̀ kábò nínú tí a fẹ́ nìyẹn bákan náà nínú tí a sọ fún wa al-mubadaratu bil ẹni tó kú ká láti tètè sí Kama má dìlé ìsìn òkú kama ká má dìlé ìsìn òkú mùsùlùmí ẹni tó bá jẹ́ mùsùlùmí tó bá ti kú ká tètè sin tó bá jẹ́ dáadáa ló ṣe kó tètè lọ pàdé dáadáa tó bá já burú káwa máa gbé ọ̀ràn sọ́rùn òkú àkíndìlé ẹ̀ kọ́ wa lọ́lọ́ gbókù mùsùlùmí sínú fírísà kí la fẹ́ fi ṣe a tún fìyà jẹ ni o à ń fìyà jẹ ni o wọ́n wá lọ tọ́jú ẹ̀ èyí tó kéré jù ọ́ lè ní kó lọ́sẹ̀ kan ìgbà míì wọ́n á tún ní wọ́n ẹ̀ǹbáàmù òkú torí ń gbé dáadáa ni nígbà wàhálà bá dẹ̀ fẹ́ pa wọ́n lórí ẹ̀ǹbáàmẹ́ǹt kí ló máa padà ṣe wọ́n á padà lọ sí náà ni so eléyìí jẹ́nu tí a sọ fún wa bákan náà òun náà ni wípé ẹni tó bá jáde láyé nínú àwọn nǹkan tí a ṣàlàyé òun náà ni wípé ká gbìyànjú kárí wípé tó bá jẹ gbèsè ká gbìyànjú láti tètè bá san gbèsè yìí o nínú owó tó fi sáyé àbí tí ò bá sí owó tó fi sáyé nínú owó tí àwọn èèyàn bá bá kó jọ àwọn ẹbí gbé òkú gbogbo tó kù bá fi sílẹ̀ àwọn tí wọ́n fẹ́ jogún ẹ̀ náà lọ máa jogún ẹ̀ ogún owó la bá ń jẹ tí wọ́n bá ní bàbá kan fowó sáyé ń sìn àwọn tí wọ́n jẹ ẹbí ẹ̀ kódà ó burú débi wípé ó burú débi wípé ní ọjọ́ kan bàbá kan jáde láyé wọ́n dẹ̀ ń sin báyìí nírọ̀lẹ́ mọ́ọ̀sì ṣe ń sin lọ bàbá yìí bàbá dáadáa ni kọ́lọ́n bá wa fọ̀rún kẹ́ kọ́lọ́n bá lékè ọlá kó bá wa yá fi wọn àwọn tó jẹ́ bí wọn bàbá yìí ọmọbìnrin kan ló bí ọmọbìnrin yìí ó dàbí pé kò ìdàgbà lọ títí kò sì wá gbé lọ́dọ̀ bàbá yìí nígbà tí bàbá yìí kú àwọn tí wọ́n jẹ́ bí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bọ́ ṣe ń sin òkú ẹ̀ tán báyìí àwọn adìyẹ bàbá yìí sì ní láńlọ́ọ̀dù ni ó sì kọ́ mọ́ṣáláṣí èyí tó jẹ́ mọ́ṣáláṣí tó kọ́ ẹ ló kù fún báyìí torí ń páládánwò ni àwọn ẹbí bí bàbá yìí ṣe jáde láyé kí ló ṣẹlẹ̀ òun náà ni wípé àwọn tó jẹ́ bí nígbà tó ń sin tán wọ́n sì àwọn èèyàn kọ̀ rí pé àwọn kan lé adìyẹ káàkiri ni lọ́ọ́ bá wò ló di àwọn ẹbí bàbá yìí adìyẹ wo lọ́ọ́ lé wọ́n mọ̀ pé yìí sì ń dágbé ni kó máa ń sin adìyẹ àwọn adìyẹ ìbílẹ̀ bọ́n ṣe ń lé adìyẹ mú nìyẹn àwọn èèyàn ṣèmọ́jọ́ tá à ń sọ yìí ó pé ah, irú àwọn ẹbí burúkú wo ni èèyàn yìí ṣàìsàn ẹ̀tì ẹ̀wà ẹ̀wà mójútó ló wá kú tán ọjọ́ tó bọ́ ṣe ń sí lẹ́sẹ̀kẹsẹ̀ náà ti ń lé adìyẹ kiri ẹ wo nǹkan jọ mọ́ wọ́n fẹ́ jẹ adìyẹ wọ́n ti gbàgbé pé níbi tí àwọn ti ń lọlé náà ikú lè dé kí wọ́n gan bára adìyẹ mú délé lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀ náà jọ́ tá à ń sọ yìí làwọn kan ti wò pé ẹ tẹ ìwọ kó máa gbé tv lọ èmi á gbé fridge ẹ ilẹ̀ ti ṣú mi nílẹ̀ gbé fridge yẹn lẹ́nu tó bá dọ̀la máa wá gbé yìí tó ṣe fọwọ́ kọ́ jọmọ́ àwọn ẹbí sì ti wọ́n ti kó o lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ wọ àwọn èèyàn torí tọ́lọ́ wọn wá tiẹ̀ béèrè pé ìjẹ́ bàbá ìjẹ́ èèyàn kan ń gbèsè o ohun tó sì jẹ́ nǹkan àkọ́kọ́ tá a máa ń ṣe nìyẹn kódà ká tó sin òkú ká tó sin òkú la máa ṣèwádìí ṣó jẹ gbèsè tó bá jẹ gbèsè a gbọ́dọ̀ san torí pé tí a bá san àbí ká ti ní agreement lórí bá ṣe máa san pẹ̀lú àwọn tó ní ó máa ṣe ìdíwọ́ kí òkú yẹn rojú rí ọlọ́run bá nínú sàárè ìyẹn jẹ́nu tí a sọ fún wa pé a gbọ́dọ̀ gbìyànjú láti mójútó kí a san gbèsè ẹ̀ bákan náà al ghuslu sakt a sọ fún wa wípé tí obìnrin bá lóyún sínú tọmọ ìwá jáde láyé ọmọ jábọ́lá rẹ̀ irú obìnrin kí ni ta la máa ṣe ọmọ tó jáde lára yìí ọmọ premature tí ó bá jẹ́ wípé oyún yẹn ti pé oṣù mẹ́rin àmọ́ pé ànábì sallallahu alaihi wọ́n á wà nínú pò bí ìyá ẹ̀ nínú womb fún forty days alákọ̀ọ́kọ́ á wà nípò omi nígbò bá yá á di ẹ̀jẹ̀ kíkí tó di bá ṣí ẹran tó bá di ní one hundred and twenty days oṣù mẹ́rin yóò ń fa hero wọ́n á fẹ́ mi sí i lára wà yóò mọ̀rù bí arúgbà ìkàlímọ̀tì wọ́n á wá kọ̀ǹkan mẹ́rin ilẹ̀ fún ajaluhu àsìkò tó máa lò riskuhu irú arísìkí ẹ̀ amaluhu irú iṣẹ́ wo ló máa ṣe ní ayé sa'idun aw shaqi olóríire ló máa jẹ́ ní àbó lórí ibú kọ́nà máa ṣẹ̀ṣẹ̀ ogbó wa lóríire ẹ̀rí pé lóṣù mẹ́rin kí lànà bí sọ ó ní wàyó ń fa kó fi hero wọn á sí lára so oyún tó jábọ́ tí ó bá jẹ́ kó ti póṣù mẹ́rin ẹ̀mí ti wà lára ẹ̀ nìyẹn ó ti di èèyàn irú ọmọ bẹ́ẹ̀ àáwẹ̀ fún un a sì kírun sí lára ṣùgbọ́n tó bá jẹ́ wípé kò tí ì pé oṣù mẹ́rin a wò gẹ́gẹ́ bí kíni ẹ̀jẹ̀ lásán ni so a ní àwọn ẹ̀tọ́ ìtorí pé kò tí ì sí ẹ̀mí lára ìyẹn jẹ́nu àwọn nǹkan tí a ti sọ fún wa bákan náà nínú àwọn nǹkan tí a ti sọ síwájú òun náà ni. awúlà náà sí bilghasl àwọn olóyè kan sin òkú kán wẹ̀ fókù tó kù bá kú àwọn náà ni bilquraba àwọn tí wọ́n bá súnmọ́ òkú jù nínú àwọn ẹbí fún wa lẹ́nìí ẹ̀rí fáwọn àfáà làwọn èèyàn máa ń wá káàkiri kò sì yẹ bẹ́ẹ̀ kò ń ṣe inú iṣẹ́ àfáà ni kó máa wẹ̀ fókù kiri àfi ń gbà tá àbá rẹ̀ tó fẹ́ ṣe nínú àwọn ẹbí ẹbí òkú ní máa ń wẹ̀ fókù eléyìí ló dáa jùlọ káwọn afákọ̀ gáìdì wọn ni kán sì rán wọn létí pé ṣẹ́ẹ̀tì ìgbàgbé kò kún ṣe gbogbo gbà làwọ̀ ẹ̀ fókù kọ́ wá rán wọn létí pé ẹ má gbàgbé ẹ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ má ṣe báyìí tó bá jẹ́ pé ọkọ àti ìyàwó ni a sọ fún wa pọ́kọ́ lè wẹ̀ fún ìyàwó ìyàwó lè wẹ̀ fọkọ ọmọ lè wẹ̀ fún òbí ẹ̀ bákan náà òbí lè wẹ̀ fún ọmọ a sì sọ débi pé bàbá ó lè wẹ̀ fọ́mọ ẹ̀ tó bá jóbìnrin tí wọ́n bá ráwọn obìnrin pàápàá jùlọ a sì ṣàlàyé àwọn ẹ̀rí lórí eléyìí bákan náà nínú ẹ̀ àwọn nǹkan tá ti sọ òun náà ni wípé tí a bá rí obìnrin tí ọmọ kékeré kú tí ò ti bàlágà tí ò ti mọ nǹkan kan obìnrin lè wẹ̀ fún irú ọmọ kékeré báyìí tàbá rí ọkùnrin tó kú ságbègbè kan tó jẹ́ pé àwọn obìnrin nìkan ló wà ńbẹ̀ àwọn obìnrin yìí wọn ò ní wẹ̀ fún o ohun tí wọ́n kàn ṣe ni pé wọ́n á ṣe tàyà mọ́mù fún òun náà ni pé kí wọ́n fi nǹkan sí ọwọ́ wọn wọ́n á wá fi ọwọ́ kan iyẹ̀pẹ̀ wọ́n á fi pa ojú àti ọwọ́ ẹ̀ ó ti parí nìyẹn and vice versa tó bá jẹ́ obìnrin náà ló kú tó jẹ́ pé àwọn ọkùnrin nìkan ni wọ́n wà ńbẹ̀ eléyìí náà jẹ́ inú tí wọ́n máa gbìyànjú láti ṣe tí ó jù báyìí lọ bákan náà nínú àwọn nǹkan tí ó ṣe pàtàkì tá a tún gbọ́dọ̀ dìmú a ti rí ọmọ tí ó kú sínú yẹ àbọ̀mọ tó bí ńgbà tí ó ti ọmọ tí wọ́n bí ṣáájú kásìkò tó tó tó bá póṣù mẹ́rin pàmáwẹ̀ fún àti kírun sí lára ṣùgbọ́n obìnrin tó kú tó wá jẹ́ wípé ńgbà tá a wá wọnú ẹ̀ ọmọ wà ń bẹ ṣé a máa yọ ọmọ yìí jáde àbá ní yọ tá a bá rí wípé obìnrin ọmọ tó wà nú ẹ̀ tí tọmọ wà nú ẹ̀ obìnrin ti wá kú tí a bá hòpù pé ọmọ tó wà nú ẹ̀ yẹn ń kọ́ a ṣàkíyèsí pẹ̀lú sí wà lára ọmọ yẹn adẹ̀lẹ̀ rescue ẹ̀ yùṣàkó bátò lè mọ́ra irú obìnrin wọ́n á ya ikùn rẹ̀ wọ́n á ṣiṣẹ́ abẹ fún láti lè gbé ọmọ yẹn jáde àwa ṣe gbìyànjú tí a bá rí ẹ̀mí ọmọ yẹn là ilé ìjẹ́ni tí a máa gbìyànjú láti ṣe eléyìí ni díẹ̀ nú àwọn nǹkan tí a ti sọ síwájú kọlọ̀ọ̀bà àdìkíọlá kó má ṣe fi wá ṣe kò ń gẹ́ dáadáa bákan náà nínú àwọn nǹkan tí a fẹ́ ṣe àlékún ẹ̀ lórí ohun tá a ti sọ síwájú tó yẹ ká sọ fún wa òun náà ni wípé adáfùnù fi mọ̀kánil mọ́wùs ibi tí èèyàn bá kú sí òun ni a fẹ́ ká sí sí ibi tí èèyàn bá kú sí ibẹ̀ ni ká sí sí òun tó túmọ̀ sí ni wípé agbègbè yẹn òun ni ká sí sí láyò sáfàrù bíi ẹ ọmọ Kwara ni ọmọ ìlú ń sùn ta kò ń ṣọ̀rọ̀ kú o tó kú bá ti kú kò síbi tó kú ò lè sùn ibi tó bá kú sí náà ni tá máa ń sin òkú sí òkú kan wá kú lẹ́kọ̀ọ́ wọ́n wá lọ́ṣẹ́ gbé lọ sọ́yọ́ wọ́n gbé lọ Kwara Islam ò fọwọ́ sí eléyìí o Islam ò ṣe kí ni kò fọwọ́ sí ẹ̀ sì ni kó gbajúmọ̀ lẹ́kọ̀ọ́ dáadáa bókú kan bá ti kú àtúwá bẹ̀rẹ̀ sí dà wọ̀nyàn láàmú a máa fowó ṣòfò àhálà ń gbé lọ sílé ilé tá ń gbé lọ yẹn ṣé ó máa jẹ́ sábàbí àlùjọ náà fún ni kò ní jẹ́ sábàbí àlùjọ náà fún so kò wúlò kò ṣàǹfààní eléyìí jẹ́nu tó tako ẹ̀kọ́ Islam tí òkú bá ti kú kódà wàyín haúsọ̀lì mẹ́yìí tùbí makani muayyan kódà ká wá rí i pé kókú yẹn tó kú ó ti sọ àsọtẹ́lẹ̀ pé tóun bá ti kú o ẹ gbọ́dọ̀ sí òun séko ẹ̀ṣẹ̀ pọ̀ lẹ́kọ̀ọ́ ìlú òkè ni ẹ gbóhun lọ ibo wá ni òsì fẹ́ṣẹ̀ kódà gbà tí wọ́n bá tún wo títí wọ́n á tún rí páwọn ẹni rẹ àwọn tó ń sin lọ́hùn jùgbọ́n èkó ni wọ́n tún wà tẹ́ bá lè fẹ́ náwó sójú ọ̀nà dáadáa kan sìn ibo làwọn èèyàn ti máa ń rówó jùjọ mọ́ èkó yìí náà ni ẹ wọn bára tí wọ́n ń tọrọ owó ibo náà ti ń rówó jù èkó yìí náà ni tẹ́ bá wábi táwọn aláàánú pọ̀ sí nínú ìlú nàìjíríà nínú ibi tí wọ́n pọ̀ sí dáadáa jù òun nílùú èkó wà kọ́lọ̀ má jẹ́ kí èkó bàjẹ́ kọ́lọ̀ má jẹ́ ó dàrú àti ìlú ẹnìkọ̀ọ̀kan wa náà kọ́lọ̀ kó bá wa tún orílẹ̀ ayé ṣe tó kù bá ti kú ibi tó kú sí náà ní ká sin sí o ká má ṣe máa gbé òkú káàkiri eléyìí jẹ́nu tí Islam tó fi kọ́ wa nínú ìtẹ̀síwájú àwọn nǹkan tí a fẹ́ tún sọ fún wa gẹ́gẹ́ bí ó ṣe wà nínú àlàyé tírà tí àwọn àti àwọn nǹkan míì tó wà ńbẹ̀ nínú tá a fẹ́ pè wá sí àkíyèsí òun náà ni sifatu almuhassin ẹni tó fẹ́ wẹ̀ fókù kí làwọn ìròyìn tá a gbọ́dọ̀ bá lára ẹni tó fẹ́ wẹ̀ fókù ìròyìn tá gbọ́dọ̀ bá lára jẹ́ méjì ìròyìn tá gbọ́dọ̀ bá lára jẹ́ mélòó ó jẹ́ méjì asọ́láhu wàlẹ̀ xibirọ̀ àkọ́kọ́ òun ni al-ahliya kárí wípé ẹni ó mọ̀ ń pa nǹkan yìí torí pé tí ò bá mọ̀ ń pa nǹkan àfi ń gbé fún ẹlẹ́ẹ̀kejì as-salah kẹniyẹ jẹni dáadáa kó jẹni ire ìjẹni ire kó sínú al kó jẹ tó ní àfọkàntán tó lámàánà at kó jẹ tó páyọ lọ́wọ́ ọba ó gbọ́dọ̀ jẹ́ tó páyọ̀ ọlọ́wọ́n ọba o alikatimu kó sì jẹ́ tí máa ń fi nǹkan pamọ́ ẹ̀ńtẹ́nu ẹ̀ kó má di pé gbò bá jáde pé ah bá ṣe dùnmọ́ láwa yìí ah bá ṣe dùnmọ́ láwa yìí o ta bá ti kú tán báyìí ah nǹkan bẹ òkú baba lágbájá ta wẹ̀ lánàá ah òórùn ẹ̀gan òórùn ju tajá lọ ìyẹn ah! pàjáde àjẹyàn lọ báyìí irú ènìyàn ò ń ṣèyàn dáadáa àwọn ọmọ ẹni tó wẹ̀ yìí tí wọ́n bá gbọ́ ìròyìn tó fi ròyìn bàbá wọn yìí báwo ló ṣe máa rí lára wọn nígbà olóòórùn bàbá wọn ó burú ju tajá lọ. Ah! egbò tí ó wà ní ojú tó wà níbi itan ẹ̀ báyìí egbò yẹn ní agbára egbò yẹn ní agbára gbogbo àwọn nǹkan báyìí ẹni tó bá ń wẹ̀ fókù ìṣerú ẹ̀ o torí pé ń tẹ́ni ń pamọ́ látijọ́ ìtí ò hàn sí èèyàn kan nígbò bá ti kú kò láṣìírí mọ́ o ẹ̀yin tẹ fẹ́ wẹ̀ fún tẹ fẹ́ ẹ gbọ́dọ̀ bò láṣìírí ni ẹ̀rí fún bàbá wa nílẹ̀ Yorùbá máa ń sọ pé àti bò láṣìírí òkú tẹ yẹn ẹ ṣe kí ni ẹ bò láṣìírí ni so àwọn nǹkan yìí kò ń ṣe ohun tá a máa ń wí síta nígbà tá a bá sin òkú nínú ìtàn ní àsìkò ìmáàmù Malik radiyallahu anhu nígbà yìí arábìnrin kan jáde láyé nígbà tó wá jáde láyé wọ́n wá ní kí àwọn obìnrin kan wẹ̀ fún nínú àwọn obìnrin tó wá ń wẹ̀ fún yìí nígbà tó wá wẹ̀ débi ojú ara ẹ̀ tó wá mú ọwọ́ lọ síbẹ̀ torí pé ẹni tí ó jẹ́ òkú a máa ń tábà fún un nígbà tó wá dé ojú àyè yẹn ló bá ń rorò kúrò pé a ah! ọlọ́run ló mọ iye ṣìnà tẹ́lẹ̀ ti ṣe báyìí wọ́n ní arábìnrin ó bá fẹ́ yọwọ́ kúrò mi tó ń fọ ọwé ò bá yọ jáde mọ́ ọwé ò bá yọ jáde ó ṣe gbogbo gbìyànjú láti yọwọ́ ọwọ́ ò yọ jáde nígbà tó tábà fóbìnrin yẹn lọ́wọ́ ó wá ronú pé ah ọ̀nà ló mọye ṣìnà tó ti ṣe láyé ẹ̀ pẹ̀lú abẹ́ yìí ọwọ́ ìbá kan síbẹ̀ wọ́n ṣe wàhálà títí ọwọ́ yọ wọ́n bá lọ pé alimọ́mù Malik rahimahullah àwọn àfáà yìí sì ní wọ́n lóye tírú ẹ̀ bá ṣẹlẹ̀ lásìkò wa ẹ jẹ́ ká gbọ́ tiwa náà kí la máa ní kan ṣe lásìkò wa ìtírú ẹ̀ bá ṣẹlẹ̀ wọ́n wá pè é pé àfáà à ìkọ́ ń bẹ́ o mẹ́wàá ń ṣẹlẹ̀ ó tún ti ṣẹlẹ̀ o láti jẹta náà ti wà lẹ́nu ẹ o ọ̀wé òyọ náà ní o àṣà ní fi òkú lẹ̀ ká máa wọnú ilé a sì ní fi ẹni náà lẹ̀ kóun náà máa wà pẹ̀lú òkú àfa kí la fẹ́ ṣe báyìí a ti sa gbogbo agbára àfẹ́ wí síta ṣùgbọ́n ti ṣẹlẹ̀ báyìí kí làwa náà máa sọ fún wọn jọmọ́ kí la máa sọ ibi agbọ́ ṣé kí wọ́n kú sí àwọn méjèèjì pọ̀ ni àbí kọ́ wá yàrá kan fún wọn káwọn méjèèjì jọ máa gbé bẹ̀ èwo ni ká ṣe báyẹn yà bù wọ́n gbé lọ sọ spítù kí wá lọ́ máa ṣe tán bá dọ̀ spítù wọ́n á gé ọwọ́ àbí wọ́n máa gé ara òkú tí wọ́n bá gé ara òkú èyí tó kù lára òkú á máa rú kiri kí ni mọ́mù mọ́lìkì sọ ó ní ohun tẹ́ máa ṣe ni wípé ìdájọ́ alikọ́tfù ẹni tó bá parọ́ ṣìnà mọ́ obìnrin rere la máa lò fún ẹni tó parọ́ obìnrin rere tó wá sọ pé à ah, mo ká mọ́bi tó ti ń ṣe ṣìnà wọ́n wá níta lélẹ́rìí ẹ̀ ah, èmi nìkan ni mo kọjá gbà yẹ à ah, tó bá dárírú ẹ̀ èèyàn ń sọrú ẹ̀ wà rọra dákẹ́ ni tó bá láǹfààní àti pèsè wá sí fún mórí ẹ̀ lánàá páyọ̀ lọ́wọ́ páyọ̀ lọ́wọ́ ohun tó ń ṣe yàn dá o tó o bá ti rí pé pé mẹ́rin o ò ní lọ sọrú ẹ̀ fún adájọ́ o irú ẹni bẹ́ẹ̀ kí ló máa ṣe fún ajẹgba eighty eighty lashes ìmọ̀ọ́mù mọ́líkì wá ní kọ́ daṣọ bò wọ́n wá fún ní ẹgba eighty wọ́n níbi ẹgba ṣe ń pé eighty báyìí ọwọ́ ẹ̀ dẹ̀ yọ jáde ọwọ́ ẹ̀ yọ jáde yìí bílé ayé ṣe rí nìyẹn ọ̀jọ̀gbọ́n ló fi jẹ́ pé tó bá fẹ́ wẹ̀ fókù ó gbọ́dọ̀ lè ṣẹnu ó gbọ́dọ̀ jẹ́ tẹnu ẹ bò kò ní jẹ́ tó jẹ́ pé ogun tójú ẹ bá rí lẹ́nu ẹ máa sọ àlẹ́kìbọ̀rọ̀tù ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé tó fẹ́ wẹ̀ fókù gbọ́dọ̀ jẹ́ tó mọ̀ ń pa ẹ̀ ẹ wọ́n ní ká wẹ̀ fókù ló bá mọ̀ ṣe àti kọ̀ǹkọ̀ ó ní ìbọn fẹ́ wẹ̀ fún ni ló bá fọ gbogbo ẹ̀ látòkè délẹ̀ ló bá parí á ti wẹ̀ fókù tán ẹ lọ wọṣọ fókù tó bá lọ wá súùtù súùtù wọn ẹ òun náà la máa ń lo ló bá tún dé táì fún wọ́n tún bá wá fìlà cowboy wọ́n délé lórí òkú mùsùlùmí kọ́ yẹn o òkú mùsùlùmí ẹ tó fẹ́ wẹ̀ fún gbọ́dọ̀ mọ bọ́lá ọba ṣe ní ká wẹ̀ fókù ọlọ́run ní fasalu ahala zikiri nkuntum la ta'lamun ọlọ́run ní sẹ́ ẹ̀ bá mọ̀ kú wẹ̀ ẹ bèrè lọ́wọ́ àwọn àfa àtọmọ̀ npa ẹ̀ kí wọ́n kọ́ yín tí ìyàn yín bá ti kú ẹni káwọn àfa kọ́ yín mọ́ ṣe ń wẹ̀ fókù ṣùgbọ́n gbogbo wa lé ní kò sẹ́ni tó fẹ́ mọ̀ yẹn kódà tẹlómi bá rí ibi tó ti ń ṣerú wá sí yá dìde ni pé ah irú àwọn wá sí wò la bí ọ̀rọ̀ ṣe wá pọ̀ tó ní islam yẹn ah àwọn ọ̀rọ̀ tó fáìn tó fáìn wà ní islam àwọn àfòtí ẹ̀ wá rí nǹkan kan sọ àyàfọ̀rọ̀ òkú ah à ń tọ́ra wa ìgbà wo má kú òní kú ṣẹ́mẹ̀ kó bá wa débi páwa yorùbá àkí ronú pa iṣẹ́ gbogbo Lagos state àwọn mùsùlùmí yorùbá àfẹ́ lè ní tẹ́ òkú kan báyìí tá a máa ń sin òkú mùsùlùmí sí gbogbo ìta máa ń gbòkú lọ àwọn haúsá náà ni torí pé táwùsá bá ti délé tó kan tó bá délu kan kan máa ń ṣe súnà báná bí ṣe máa ń ṣe wọ́n á gbìyànjú láti da ọjà lẹ̀ tí wọ́n á ti máa ta ọjà tó máa dẹjú tí ò ní jẹ́ nira ẹ̀rí pé táwùsá kan bá dá àdúgbò kan lé ní tó bá ti bẹ̀rẹ̀ sí tata àwọn ìyá lásán ò ní tà mọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí taṣu àwọn èèyàn oníṣu ò ní tà mọ́ torí pé kí ni ọjà tẹ́yẹ fún kunkun tẹ́ fi ní aráàlú lára òun á sì bẹ̀rẹ̀ sí fi ṣe dẹ̀kùn ẹ̀rí pé nílùú àgòdò ń gbà kan gbogbo àwọn tó ń tata wọ́n kó gbá wọlé ni wọ́n tún ṣe padà síta nígbà táwọn àbòkídé tó wọn akọ̀ bu ata fún yíbi ẹ̀ tí ò mọyì owó ó sì mọyì owó ó mọyì tó rà ó mọyì tó fi fún ní jẹ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé gbogbo àwọn bọ́jà ṣe máa ń wọ̀nyí àwa náà la máa ń fa fúnra wa ọjọ́ òní tí wọ́n a kò gbọ́ speculation pé ọjà lè wọ́n àti sáré gbowó lé àwa máa fara nira wa ìwọ tó ń tata tó gbowó láta ó ti gbàgbé pé wọ́n náà máa lọ ra gàrí ìyá onígàrí náà gbowó lé ìyá onígàrí náà ti gbàgbé pálátà náà máa gbowó lé kí ló máa padà ṣẹlẹ̀ ìnira fún gbogbo wa ṣùgbọ́n tí gbogbo wa bá páyọ̀ ọlọ́run gbogbo wa náà la máa jọ gbádùn tá a máa rí dẹ́kun ẹ̀wẹ̀ kò tán ló ti wọ́n ń sìn kí ló ń fa àwọn ọ̀yàn burúkú náà ni kákọ̀ wọ́n fura kan báyìí ni àwọn èèyàn dẹ̀ ti bẹ̀rẹ̀ sí gbowó lọ́jà so kọ́nà ọba kó tún wa ṣe kó sì tún lu wa ṣe ohun tá a bá mọ̀ ń pẹ̀ a máa ń béèrè ń pẹ̀ ìdàdó yẹ àti la amana fàǹtẹ́rìrù sáà ànábì sallallahu alaihi wasallam ó nígbà táwọn tó bá jẹ́ pé a bá gbé àmọ́ náà sí lọ́dọ̀ tá a fi ìfọkàntán tá a gbé sí wọn lọ́dọ̀ tó bá ti ń jàǹbá ẹ̀ ẹ̀ máa retí àlùkìyámọ̀ ẹ tó bá jẹ́ gọ́vnọ̀ ó jẹ́ pírẹsidẹ̀ntì ó jẹ́ sínétọ̀ ó jẹ́ kánsẹ́lọ̀ ó jẹ́ chairman tó bá ti ń di pé tẹ bá ti kówó fún pé kó lọ fi ṣe ọ̀nà ní constituency ẹ̀ á kówó yìí lọ ẹ̀ á máa lọ fi ra mọ́tò fifty million káàkiri ànábì ní àpẹẹrẹ pálùkìámọ̀ ti ń ṣe kí ni àlùkìámọ̀ ti ń dé nìyẹn àpẹẹrẹ pé àlùkìámọ̀ ti ń dé òun nìyẹn wọ́n wá béèrè pé wà kẹ́fà ìbọn àtúhà bóun làwọn èèyàn ṣe máa jàmbá níyàn ó ní ìdá òsínìdá amúre ìlàgọ́ìrì àhìlíhì fàṣẹ́dìrú sáà ó ní tán bá ti ń fi nǹkan tì sọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ ń pẹ́ ẹ̀ máa retí àlùkìyàmọ̀ ẹjí ò mọ̀ pa bí plane ṣe ń fò nígbà fẹ́ jẹ ministry of eh, aviation wọ́n sì fi jẹ minister kò sì mọ̀ kankan pẹ̀ ẹjí ò mọ̀ kankan pa medical wọ́n fẹ́ yan minister for health wọ́n sì fi ṣe ẹni tí òmò kọ́kọ́ ń pọ education ẹ wá fi ṣe minister of education ṣé mẹ́fà ti dà nǹkan rú a ti dà nǹkan rú ẹni tí òmò pa nǹkan kan bá ṣe ń tòlù ọmọ onílù ni ọmọ onílù náà ló gbọ́dọ̀ ṣe àfijẹ́ kánsẹ́lọ̀ ṣé mẹ́fà ti dà lú tó ń ba ayé jòjù yẹn lọ so ẹni tó fẹ́ wẹ̀ fókù ó gbọ́dọ̀ jẹun tó mọ̀ ń pa nínú àwọn aráalé òkú tábà wa rẹ̀ tó mọ̀ ń pẹ̀ nínú àwọn ará ilé òkú àwọn àfa lè kọ́ wọn àtàbá wò fókù bá ṣe ń ṣe ni ah àfa ẹ̀jọ́ torí tọ́lọ́hùn èmi ò lè èmi mọ́ ṣe tó bá wá di bẹ́ẹ̀ táfa fẹ́ ṣe àfa lè bíìlì wọn àfa lè ṣe kí ni ó lè bíìlì wọn béèyàn kan bá rí àfa kọ́nsìn tó ní à ẹ fẹ́ wẹ̀ fókù à á máa bá ìwẹ̀ dáadáa dẹ̀ fún pákéjì tó wà òkè tó máa bá bọ́nà bá ṣe fẹ́ ká ṣe ṣùgbọ́n inshallah ẹ̀kọ́ bá mi wá fifty thousand naira péré ṣẹ̀mẹ̀ pé tírù yẹn bá wà àwọn èèyàn máa wò pé iṣẹ́ àfa ti dùn gan-an ṣébi náà ní lọ kí ó báyìí kí n lè máa bá wọn wẹ̀ fókù ṣẹ̀mẹ̀ pé àfa náà ló máa bá wọn yàn pẹ̀ránjọ léyà níbi táwọn àyàn wà ní fi àwọn àfa àdè wọn wá fún wọn lé gungun wọ́n á fún wọn lọ́rùn wọn ò ní wò pé itan ẹ bá wá tan méjì ẹgbẹ́ fàáfà kan máa gbé lọlé àbí bẹ́ẹ̀ kọ́ ni jọmọ́ so tí àfà bá ń gbowó lórí pọ́ńbà wọ̀nyọ̀wẹ̀ fókù kò sí láì fi ń bẹ́ẹ̀ torí wípé iṣẹ́ ni àsìkò kan lòun náà ti fi sílẹ̀ láti ṣerú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ṣe lẹ́ni tó fi wójú rí ọlọ́run ó dáa gan tẹ bá dé ọ̀gọ̀rọ̀ àwọn àyè lénìí níbi tí àwọn mùsùlùmí ti wà organized ẹ máa rí àyè tí wọ́n ti ní tí wọ́n fi ń wẹ̀ fún òkú àwọn èèyàn sì lọ ń ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n sì gbowó oṣù wọn ni ti yé táfà kan bá wà ládùúgbò náà tẹ bá ní kó wá wẹ̀ fókù yín tó wá dìmáàdì fowó ẹ má sọ wípé ah àfà yẹn irú àfà burúkú wo ah, kò ń ṣe àfà burúkú o torí pé ṣé àfà kan ni ká wẹ̀ fún òkú àwọn ará ilé òkú ló máa ń wẹ̀ fún òkú tí wọn bá wá mọ̀ ń pẹ̀ ẹ̀hẹ́n bá wá bẹ àfà pé ẹjọ́ ẹ bá wá wẹ̀ fún kò sí láìfì táfà bá ṣe iṣẹ́ olóore kò dẹ̀ di dandan kó jẹ́ tó dí àfà náà ló ṣe bàbá rèèyàn kan ó lè má jẹ́ àfà tó bá ní tírénì nípa ẹ̀ tó mọ̀ nípa ẹ̀ pé tá bá fẹ́ wẹ̀ tá bá fẹ́ wẹ̀ fókù mùsùlùmí bá ṣe máa ń ṣe bá ṣe máa ń ṣe nì òun náà lè ṣe kí ni ó lè ṣe so kọ́lọ́n fi wá ṣe kòǹgẹ́ dáadáa ànábì muhammad sallallahu alayhi wa sallam ìkọ́nú àwọn ìyá wa tí wọ́n pè ní ọmọ àtúnyà ìyá yìí ni ó máa ń wẹ̀ fáwọn òkú mùsùlùmí lóbìnrin ànábì sallallahu alayhi wa sallam fi kọ́ wọn so kọ́lọ̀ fi wá ṣe kòńgẹ́ dáadáa nígbà tá ànábì sallallahu alaihi wasallam ń kú àlíyù owó ẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam torí ń para lé kò ń ṣe pé torí pó jáfa torí pó jẹ́ ara lé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ tó lámọ̀ náà ṣẹ́fẹ́ fẹ́ bí ó rọrùn fẹ́ bí láti bo òkú wọn láṣìírí ṣé ìyàwó máa bá nǹkan kan lára ọkọ ẹ̀ nígbà tó ń wẹ̀ fókù ọkọ ẹ̀ àwa bẹ̀rẹ̀ sí kò kọ́kọ́ mọ̀ ọkọ ẹ̀ náà tẹ́lẹ̀ àbí bàbá kan lọmọ ẹ kú ló wá wẹ̀ fọmọ ẹ láwádé tá á ah, nǹkan bẹ́ o nígbà mo dára ọmọ yẹn bá ṣe mẹ́ pé kò possible abẹ́gbọ́n kan ló máa ṣe bẹ́ẹ̀ fún àbúrò àbọ́mọ kan ló máa ṣe bẹ́ẹ̀ fún bàbẹ́ láwádé ta rárá so káṣírí òkú lè bò àwọn tó jẹ́ bí ni wọ́n fẹ́ kán wẹ̀ fún tí àbá wá rí ló kan aráàta aráàta yẹn wá ní ó gbọ́dọ̀ jẹ́ ní ó máa ń ṣó ẹnu ẹ̀ tàbá ti mọ̀yàn kan pọ́ ní kébékébé tí máa ń wíwèé kú wí ni ẹ má jẹ́ ó súnmọ́ bẹ́ẹ̀ nínú àṣìṣe táwọn èèyàn máa ń ṣe tán bá fẹ́ wẹ̀ fókù àwọn èèyàn wá pọ̀ ń bẹ́ẹ̀ òkúta fẹ́ wẹ̀ fún ohun tó jẹ́ pàtàkì ní kárí èèyàn kan tó fẹ́ wẹ̀ fún tẹ́ni bá wá ní bùkátà sí àwọn tán lè máa ràn lọ́wọ́ kárí èèyàn kan kó jọ ilẹ̀ ó wá pọ̀ jù kéèyàn méjì jọ ilẹ̀ ó pọ̀ jù ìgbà míì wá ní àwọn èèyàn wá pọ̀ mi tó fẹ́ sí òkú oníṣe oríṣiríṣi discussion àwa máa lọ ń bẹ̀ ibẹ̀ làwọn èèyàn ti wá máa kọ́ra wọn ìgbà míì gan tún wá máa takora wọn èèyàn bá fẹ́ ṣe nǹkan kan èèyàn bá tún ah, bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ so kò yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tí ló fi jẹ́ pé tó bá fẹ́ ṣe kó jẹ́ ẹni tí ó mọ̀ ń pa ẹ̀ kọ́ ló ń fi wá ṣe kòǹgẹ́ dáadáa sífàtò hospital mayit òkúta fẹ́ wẹ̀ fún kí ni bóun la ṣe máa wẹ̀ fún kù mùsùlùmí àkọ́kọ́ hadithu shami fi hadhihi mas'ala hadithu umu atiya radiyallahu anha fi ghusl ibnati nàbí sallallahu alayhi wa sallam Zainab ìyá wa àfíyà tá a sọ yìí ó describe bí a ṣe ń wẹ̀ fókù mùsùlùmí látara pé ńgbà tí ọmọ ànábì sallallahu alayhi wa sallam ń jáde láyé tó ń jẹ́ Zainab òun náà ni ànábì sallallahu alayhi wa sallam ó wọlé tọ̀ wọ́n ó sì kọ̀ wọ́n ìyá yìí ni dakhala alayna rasulullah sallallahu alayhi wa sallam wa nahnu naghtasilu ibnatahu wa nahnu naghsilu ibnatahu ó nígbà tá à ń wẹ̀ fún ọmọ ànábì sallallahu alaihi wasallam tí ń jẹ́ Zainab ó lànàbì wọlé tọ̀ wá. faqala ighsilnaha salasan aw khamsa aw akthar ó lọ sọ fáwọn wípé ẹ lẹ́ẹ̀mẹ́ta ẹ wẹ̀ ẹ́ la máa ń wẹ̀ òkú jọmọ́ ẹ̀mẹ́ta ni minimum aw khamsan tábà wá rí i pé kò tí ì mọ́ dáadáa káwọ́ ẹlẹ́ márùn kó má jẹ́ mẹ́rin o wítírì ká ṣe ní odd number àwọn aksar àbí ká jẹ́ kó jù bẹ́ẹ̀ lọ min bima'in wà sídìrì àwẹ̀ pẹ̀lú omi àti sídìrù ewé sídìrù ó yẹ ká máa ní nítòsí ó yẹ ká máa ní mọ́ṣáláṣí torí tó kù bá kú ó yẹ ká máa ní gbogbo àwọn èròjà yẹn ní muslim community ṣùgbọ́n àwò kì í tẹ́ bá dé nílé haúsá fàpẹ̀rẹ̀ ọ̀gọ̀rọ̀ mọ́ṣáláṣí ẹ̀ máa ti rí kíní ibi pósí tán fi ń gbòkù ni so gbogbo ilé ẹ jẹ́ ká gbìyànjú láti rí pé àwa náà ṣe kíni àmójútó ẹ ká fi sí ọkàn ní mọ́ṣáláṣí wa ń bí náà tí àbúmọ̀ ìmú náà bá dé ẹ ká rán wọn létí àwọn nǹkan yẹn náà ó yẹ ká ní ìpèsè kálẹ̀ ni á fi àkọ́ ikú àṣẹlẹ̀ à ah, ẹ má gbé yẹn wá o à ah, kó má máa fa ikú o à ah. kò sẹ́ni tó lè fa kú fa idha jaa ajaluhum la yastakdimuna sa'atan la yastakhiruna sa'atan wa la yastakdimuna ọlọ́run ní sásìkò kú bá tó kò sẹ́ni tó lè fa owó ẹ̀ sẹ́yìn kò sẹ́ni tó lè sún síwájú. Si yorùbá máa ń sọ pé ayé ò lè pa kádàrádà wọ́n kàn lè fọwọ́ aago sẹ́yìn ọ̀rọ̀ọ̀rọ̀ wọn ò lè pa kádàrádà wọn sì lè fọwọ́ aago sẹ́yìn ìdí ó lè sè ni pé bóyá go irú aago tá gbé wọ́ clock báyìí àbágo ọwọ́ bóyá yẹn ni yorùbá ń sọ ṣùgbọ́n tó bá jẹ́ pé aago pé àsìkò tí nǹkan máa ṣẹlẹ̀ sẹ́dà ayé ò lè pa kádàrádà wọn ò sì lè fọwọ́ aago ẹ̀ sẹ́yìn wọn sì lè sún mọ́wájú gbogbo ẹ̀ pátápátá ètò ọlọ́wọ́n ọba ni wà á máa tadri nafsun madha taksibu ghadan wà á máa tadri nafsun bi ayyi ardin tamut ọlọ́run ní ẹ̀mí kan mọ tá a máa ṣe lọ́la ẹ̀mí kan sì mọ ibi tó máa kù sí ọlọ́run ọba ló nímọ̀ nípa gbogbo ẹ̀ so ìyáwá yìí ó ní ànábì sallallahu alaihi wasallam ní káwọn wẹ̀ pẹ̀lú omi àti sídìrú tá a bá rí sídìrú àlù ọṣẹ tá a bá rí sídìrú àtọṣẹ omi alákọ̀ọ́kọ́ tá a bá fẹ́ fi wẹ̀ fókù ká kí sídírù yìí kó wà ń bẹ àti ọṣẹ tábà wá rí sídírù a lè lu ọṣẹ àbáwọn nǹkan míì tó dàbí ọṣẹ tó bá máa fi ń wẹ̀ á lò so that ara yẹn á lè mọ dáadáa ṣó ti yé ìyẹn jẹun sí ya ìsọ ẹ jẹ́ ká máa dè bákan náà ó ní waj'al fil akhira kafura ó ní ẹ wá fi káfúrà káfúrà tá a mọ yẹn ó ní omi tẹ bá wá fẹ́ fi wẹ̀ fún gbẹ̀yìn ẹ fi káfúrà sí torí pé káfúrà máa ń ní òórùn tó dáa so oúnjẹ lẹ fẹ́ lò ẹ rí i pé sídìrù tó ní káfí títà kọ́kọ́ ó dàbí ọṣẹ ni ara yẹn á lè mọ́ dáadáa tẹ bá ti wá fọ̀ tán ẹ wá fi nǹkan tó ní òórùn bíi pẹfíìmù bíi káfúrà káfí síbi omi èyí tó bá jẹ èyí tó gbẹ̀yìn yẹn. fa alqa ilayna hakuwahu falamma faraghna ìyá ìsọ wípé ànábì ní káwọn ṣe báyìí ó wá ní fàyídà farọ̀túnà fàázínì ànábì sallallahu alaihi wasallam ní tẹ́ ẹ bá ti wá wẹ̀ fún tán ẹ pè mí ẹ ké sí mi. falama farahina nígbà tó wá ṣe tán tán ké sí ànábì sallallahu alaihi wasallam fa alqa ilayna hakuwahu aṣọ kan tá ànábì sallallahu alaihi wasallam máa ń dàbòra ànábì wá ó jù sí àwọn báyìí ó wá ní kíni àṣẹ ìrìnnáhà ìyàwó ànábì ní kí wọ́n wé aṣọ ìmọ̀ lára àpọ́nlé ni aṣọ tí ó máa ń kan ara ànábì sallallahu alaihi wasallam kí wọ́n wá jẹ́ kí ó kan ara òkú yìí náà á jẹ́ sábàbí àlùjọ náà fún tóra ṣe ń bọ̀ mbẹ́ àrísọ àbá kan torí tánàbì arábìnrin kan fún ànábì láṣọ kan ó lóun fún ànábì wá wọ ọṣọ yẹn báyìí arákùnrin bá ń sùn ànábì báyìí pé ah ah ma ahsana á ah, ìrí ànábì aṣọ yìí máa fáyọ ànábì ò dẹ̀ fún ni àwọn èèyàn pariwo pé á ah, báwo ló ṣe ń ṣe báyìí ó rí pàṣọ yẹn fáyìn ni ó rí n'ife nífẹ̀ẹ́ ni ó wá ń sọ wípé fún ẹ Wa ń tẹ àlímtà náà hùlá yàrá ó sì mẹ́ pé èèyàn ní tọrọ kan láwà nọ́bì àfikà nọ́bì fún yàn tọrọ nǹkan lọ́wọ́ o kéèyàn kan wá lọ rí èèyàn kan sì kó ní ó yà fà á mo dẹ̀ láìkì fìlà yìí o ah, ẹ dẹ̀ fún mi ń fìlà yìí ah, ẹ wo ah, mi nílé fún ẹ fìlà yẹn o mo láìkì fìlà yẹn gan tí n bá ti ń lọ sóde báyìí òun ni mo máa ń fi sí ṣùgbọ́n ànábì tí ẹ ò rí bẹ́ẹ̀ o tó o bá ti tọrọ nǹkan lọ́wọ́ ànábì báyìí sallallahu alaihi wasallam ànábì sì lọ ṣe kí ni ó sì lọ ra bọ́ aṣọ yẹn ó sì múlẹ̀ lọ́wọ́. sallallahu alayhi wa sallam kọ́nà jẹ́ ká lè ju ànábì kọ́nà jẹ́ lè ìwọ náà tó wá fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ èèyàn ṣé ẹ̀mẹ́ pànábì ni àbánábì kọ́ ànábì ni so ìwọ náà gbọ́dọ̀ ṣọ́ra làdọ́rọ́rọ́ wà làdìrọ́rọ́ má fara ní àwọn èèyàn ohun tó mọ̀ pé ah, kò sí bí mo ṣe lè tọrọ kíní ẹni yóò fún mi látara bó ṣe ṣe pàtàkì sí sí ó kó wá lọ jẹ́bi tó tiẹ̀ ti tọrọ gbangba ni ìjọba ẹ̀dẹ́ yẹn wá mú òun náà pé ah kí ni ká ti gbọ́ ṣé wọ́n ní ni mo láwo báyìí ló bá fún ẹ kò wá ní gbalada torí gbogbo bó ṣe fún ẹ náà ìpè ló fi tọ̀ pé ah, olórí olórí kéwo wá nírú ẹni báyìí náà tẹ ah, wá lọ tọrọ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí báyìí káàtì ẹlẹ́mi àti ẹnìkan ni màá sọ fún kémi lè fún public níbi táwọn àna mi wà ṣé òní máa wò pé mo láwo báyìí ló bá yọ fún gbogbo ìgbà tó bá ti rí lọ́rùn ẹ̀ báyìí ló máa ń bí ni a gbọ́dọ̀ gbìyànjú láti ṣe kíni láti máa ṣọ́ra so eléyìí jẹ́nu tí anabi sallallahu alaihi wasallam ti ó mú wa ìyáwá ó ní anabi sọ fún àwọn wípé nínú ọ̀rọ̀ yìí olànà bíi ní ìṣìlnáhà wítìrọ̀n ó ní tẹ́ bá fẹ́ ṣe wíwẹ̀ rẹ̀ jẹ́ kó jẹ́ odd number gẹ́gẹ́ bá ṣe sọ tàbáwẹ̀ fókù tàwáwẹ̀ fún tán ní nọmba one àwẹ̀ three àwẹ̀ five àwẹ̀ seven àwárí pé kò mọ wítìrì náà ní ká ṣàṣe kí ni ní ká ṣe ó ní ìbdáàna ìbdáàna bímọ yàmínìhà ó ní tẹ́ bá tún wá wẹ́wẹ́ tẹ́ bá fẹ́ wẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ó sọ mbẹ pé salatana aw khamsan aw sab'a ẹ jẹ́ kó jẹ́ mẹ́ta ẹ jẹ́ ibda anabi ẹ̀ ní kẹ́ wá kọ́kọ́ wẹ̀ ti wẹ orí ẹ̀ tán báyìí apá ọ̀tún báyìí wá sísàlẹ̀ òun ní wà alwudu ibi tẹ́ náà ni àwọn àyè tó ma fi ń yẹn ibi tó fi ń kẹ́ kọ́kọ́ fọ́ọ̀mù ìyá wa yìí sọ wípé wàmàṣàtúnáhà sàlàtà kòrónì wọ́n nígbà táwọn wá wẹ̀ fún ya ìtàn àwọn wá ba irun ẹ̀ sí ọ̀nà mẹ́ta àwọn ba irun ẹ̀ sí ọ̀nà mélòó ọ̀nà mẹ́ta so eléjẹnu tí wọ́n sọ fún wa nù hadisi yìí kọ́nà ọba kò fi wá ṣe kò ń jẹ́ dáadáa ẹ̀rí pé lẹ́yìn àlàyé yẹn kún ṣùgbọ́n nífọ̀ọ́sí wẹ́wẹ́ gẹ́gẹ́ bí bàbá tí wọ́n mú tí wọ́n kọ tíra ṣe sọ wọ́n ní sífàtú husnul mayit ìròyìn bá ṣe ń wẹ̀ fókù òkú mùsùlùmí tí ò bá jẹ́ mùsùlùmí ẹ̀mẹ́fà ti sọ fún wa lọ́sẹ̀ tó kọjá òkú tó bá kú tí ò ṣe mùsùlùmí kò ń ṣọ̀rọ̀ yàn fún wa káwẹ̀ tàbá sì wá fẹ́ wẹ̀ àwọn tó jẹ́ ẹbí ẹ̀ ìgbàláyè wà fún wọn láti wẹ̀ ṣùgbọ́n tó o bá ti ń ṣe bí ẹ̀ má lọ wẹ̀ o ṣó ti yé tó bá wá fẹ́ wẹ̀ fún bọ́ọ̀ni ọkọ̀ lè wẹ ọṣẹ àti kọ̀ǹkọ̀ normally bó ṣe máa ń wẹ̀ náà tẹ́lẹ̀ ni tó bá ti ṣe tó ti mọ́ kọ̀ lọ sí i a dẹ̀ sọ fún wa pé tó bá jẹ́ bí ẹ̀ náà ó lè tẹ̀lé wọn lọ ṣe ibi tó bá ti fẹ́ sí ó lè tẹ̀lé wọn lọ wọ́n wá sọ fún wa pé àwọn tó lẹ́tọ̀ọ́ sí jù òkú yẹn òun làwọn ẹbí ẹ̀ tó jẹ́ kèfèrí bíi tiẹ̀ ṣó ti yé kọ́lọ́n fi wá ṣe kóńgẹ́ dáadáa gbogbo àwọn ẹbí wa tí wọ́n ṣe islam kọ́nọba fi kẹ́ wọn gbogbo ẹni tí ò ti jẹ́ mùsùlùmí kọ́nọba ṣe wọ́n mùsùlùmí torí tó bá di ọ̀run àbámọ̀ ni o orúkọ àmọ́ yàwá dulẹ̀ dínà káfàrúlà òkàánù mùsùlùmí ọlọ́run tó bá dàdù kìyàmọ̀ àwọn tí wọ́n ṣe mùsùlùmí a máa kábàámọ̀ pé a ah! ó máa ṣe èmi ò tí mi jẹ́ mùsùlùmí kọ́lọ́n kò fi wá ṣe kó ṣe wá lọ́mọ àlùjọ náà wọ́n ní àkọ́kọ́ anáhu tásùrù àwòrán tàwù túsàrù àwòrán tàwù ẹ̀ tó jókòó á gbìyànjú láti bo ìhòòhò ẹ̀ òkú tí a fẹ́ sin nínú tá ti sọ fún wa nípa máa bọ́ aṣọ rẹ̀ àwọn aṣọ ara tó wọ̀ tẹ́lẹ̀ a máa bọ̀ tá bá ti wá bọ́ aṣọ yìí a máa wá bo òhò ẹ̀ ẹ̀ ní yan ẹ̀ ní yan gbalanja kẹ wá yan gbogbo aṣọ kúrò lára ẹ̀ ẹ̀ rí i pé àlápọ̀nlé lára lọ́dọ̀ wa ń bí tẹ bá lọ sí mọ́ṣúárì níbi tán wò kú sí. Si wọ́n kọ̀ kó gbogbo wọn lẹ̀ bí ẹja báyìí ni wọ́n ń pọ́n wọlé rárá atọkùnrin àtobìnrin òhun gbogbo wọn wà wọn wá jù wọn lórí ara wọn eléyìí ò dáa òkúta fẹ́ gbé sínú yìnyín ẹ ká máa bo ìhòòhò wọn torí ẹni àpọ́nlé ni wọn. hurumatil mayyit ka hurumatihi wa huwa hayy àpọ́nlé tá a máa ṣe fún òkú ó dà gẹ́gẹ́ bí àpọ́nlé tá a ń ṣe fún kó kú ni a ní gbé òkú báyìí ká kàn jù ní tútù tá a lè jù ńgbà tó wà nílé ayé ẹ jẹ́ ká gbìyànjú láti máa ṣọ́ ilé kọ́nà ọba kò fi wá ṣe kóńgẹ́ dáadáa ẹ rí i pé tí wọ́n bá fẹ́ fún ọ̀yàn ní masberry à ń gbà mí àwọn ẹlòmíà kọ̀ máa fi àwọn katapila yẹn wọ́n kọ̀ máa fi da òkú wọn náà sínú kinní ni ẹ jẹ́ ká pọ́n òkú wọn lé torí ń pọ́n mẹ̀dé ènìyàn wà lápọ́dé ká rọ́mùnà bani Adam ọlọ́run la pọ́n mọ́ ànábì Ádámọ̀ lé ẹ tọ́lọ́ ń pọ́n lé náà pọ́n ilé ìjẹnu ta gbọ́dọ̀ ṣọ́ a máa gbìyànjú láti rí pé abo ìhòòhò ẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam oni la yanzuru rajul ila awrati rajul ọkùnrin ò gbọ́dọ̀ máa wo owó ọkùnrin o kò wò pé ọkùnrin jọ ni wá rárá o tó bá wà bí táwọn ọkùnrin wà tó fẹ́ múra wàá bọ́ sẹ́yìn gàgà wàá wẹ́yìn kọ́tì nǹkan wàá lọ múra ń bẹ̀ ni o ó gbọ́dọ̀ jẹ́ kán rí dodo ẹ̀ títí dé ìtàn ẹ̀ èèwọ̀ ni kódà tó bá tún wá wọ singlet ó tún fi ń da má jẹ́ kán ọmọ kókò jẹ́ páyé ẹ náà wọ́n á kàn máa wò anyhow eléyìí jẹ́nu ta máa ń ṣọ́ o kàn ní máa wọ plain pant lásán kó wá máa káàkiri ẹ̀ wá rí fáwọn èèyàn ní tìjú plain pant lọkùnrin mi à máa wọ̀ káàkiri àdúgbò àbí kí mi ro kóró tó wẹ̀ baálé ilé a máa yọ ọ̀gẹ̀ káàkiri a máa gbẹ́kùn káàkiri inú ilé eléyìí ìwà ìnítìjú ni o ibẹ̀ náà ni àwọn èèyàn ti máa wọlé ah ẹni máa níkùn ẹni máa nígẹ̀ láwọn nǹkan ti máa ń da kọ́lọ̀ ọba kó ṣe àánú wa a gbọ́dọ̀ gbìyànjú láti ṣe ànábì ní ọkùnrin ò gbọ́dọ̀ máa wo ìhò ọkùnrin wàhálà mọ́ra à bẹ́ẹ̀ náà làwọn obìnrin obìnrin ò gbọ́dọ̀ máa wo ìhò obìnrin o a gbọ́dọ̀ gbìyànjú láti máa ṣọ́ ìyàwó Aisha ó ṣàlàyé lè fún wa wípé nígbà tí wọ́n fẹ́ wẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lámàárọ̀ dùn hosla nàbí sallallahu alayhi wa sallam kọ́ọ̀lù nígbà tó fẹ́ wẹ̀ fáànà bí sallallahu alaihi wasallam wọ́n ní wallahi manadiri anujaridu rasulallah sallallahu alaihi wasallam siyaba min siyabihi kama nujaridu mautana am naghsiluhu wa alayhi siyabu. abu dawud àti imam ahmad ló gbà wá wọ́n nígbà tó fẹ́ wẹ̀ fáànà bí sallallahu alaihi wasallam àwọn sọ̀hábà ní àfọlọ́ǹbúra ah, àti ẹ̀wà mọ̀ báyìí o ṣé ká mú aṣọ kúrò lára ànábì sallallahu alaihi wasallam ni ká mú aṣọ kúrò lára ẹ̀ gẹ́gẹ́ bá ṣe máa mú aṣọ kúrò lára àwọn òkú wa nígbà tá a bá fẹ́ sin wọ́n àbí ká faṣọ yẹn lè sí lára bẹ́ẹ̀ ni àwọn sọ̀hábà ń wò bẹ́ẹ̀ pé torí a ti sọ fún wa pé tó jókòó aṣọ tó wà lára ẹ̀ gangan a máa bọ́ kúrò tábà wá ń bọ́ aṣọ yìí nì a máa mú ìró aṣọ mi tó jẹ́ plain aṣọ tó jẹ́ bí ìró àbí tó wẹ̀ tó bá tóbi ká tó yọ aṣọ ara ẹ̀ pàápàá jùlọ yìí tó bá wọ̀ sísàlẹ̀ àtẹ òkú yẹn sílẹ̀ fìmọ̀káde mọ̀rùtẹ́fẹ̀ a sọ fún wa lọ́sẹ̀ tó kọjá pé tó kù bá kú ká gbìyànjú ká gbé òkú ẹ̀ kú lẹ́lẹ̀ kó má jẹ́ pé lẹ́lẹ̀ lásán ló wà torí pé lẹ́lẹ̀ lásán yẹn ó máa ń jẹ́ sábàbí kí òkú yẹn kó tètè máa jẹrà ó lè jẹ́ sábàbí kó kú yẹn tètè máa jẹrà àjẹ́ kó wà ní àyè tó ga ó lè jórí bẹ́ẹ̀dì ó lè jórí pákó kan náà la máa gbé sí nígbà tá a bá ṣe eléyìí tó ti wà láyè tó ga a bọ́ aṣọ kúrò lára ẹ̀ tá a bá wá fẹ́ bọ́ṣọ yẹn àwa tó wẹ̀ tó tóbi kò ní ṣàwọn tó wẹ̀ kékèké yẹn o èyí tó bá tóbi a fi bo láti bi kó ẹ̀ẹ́ ní ilẹ̀ báyìí orúnkún ẹ̀ báyìí a bò wá síbi ikùn ẹ̀ kọjá àdodo lọ sókè tá ti wá bò abẹ́ yẹn láti wá máa gba ṣòkòtò àbáṣọ tó bá wọ̀ sísàlẹ̀ láti máa yọ kúrò lẹ́yọ kọ̀ọ̀kan èyí tó wà lókè yẹn máa wà ń bẹ̀ a ní fojú kan owó ẹ̀ báyìí tá a bá ń wẹ̀fọ̀kù ẹ̀ rákànlé torí pé òhò yẹn náà kò sí bí ara ṣe lè ní tó kò ní í fi hàn ẹ́ wáyé gbà tó wá kú dọ́tún fẹ́ máa wo òhò ẹ̀ a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ so àwa máa rọra yọ àwọn aṣọ yẹn kúrò lára ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀rí pé aṣọ ńlá yẹn ṣe kí ni ó wà lára ẹ̀ aṣọ ńlá tó wá wà lára ẹ̀ yẹn náà ó lè ìzár láti ibi ìdodo ẹ̀ lọ síbi orúnkún ẹ̀ báṣọ yẹn ṣe máa wà nìyẹn tá a máa fi parí wíwẹ̀ tó bá wá wà bẹ́ẹ̀ tá a ti bọ́ṣọ kúrò ní ara kí la la máa ṣe ìyẹn làwọn èèyàn wá wò pé ṣé ká bọ́ àwọn aṣọ tánà bí wọ̀ ni wọ́n padà rò pé ẹ má jẹ́ ká bọ́ àwọn aṣọ tánà bí sọ̀rọ̀ màṣẹ́ náà ń wọ̀ wọn ò lè bọ́ so a máa fi aṣọ yìí a mú kúrò lára ẹ̀ nígbà tá a bá wá mú kúrò tán a wá padà mú tá ti fi aṣọ míì sí lára ìgbà yẹn ni iṣẹ́ tó kù tí a fẹ́ ṣe iṣẹ́ yìí máa bẹ̀rẹ̀ nínú àwọn nǹkan tí a gbọ́dọ̀ mójútó súnmọ́ lọ́kọ́sùlù lẹ́yìn náà wá wẹ̀ fún òkú àwẹ̀ fún okù so nínú tí a sọ fún wa lẹ́ẹ̀kan òun náà ni kóbìnrin tí ó bá jẹ́ wípé ọmọ wà nínú ẹ̀ tí ó bá ti jẹ́ wípé a rí pé ọmọ tó wà nínú ẹ̀ obìnrin ikú ọmọ wà nínú ẹ̀ tá a bá ti rí pé kò sẹ́mi lára ọmọ yẹn àfi ilẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tá a bá ṣàkíyèsí pé mi wà lára ọmọ yẹn tá a dẹ̀ rí pé ọmọ tá a sì lè tó lè survive ni wọ́n ní a lè ya rẹ̀ kan ṣe sọ́jírì fún un tí wọ́n yọ jáde lẹ́yìn ìgbà bá ṣe léyìí àwa fún òkú so kọ́lọ̀ọ̀bà àlékiọ́lá kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa nǹkan àkọ́kọ́ tá a máa ṣe fókù tá a fẹ́ wẹ̀ fún òun náà ni wípé kátàmbà fún òkú yìí kátàmbà fún òkú gbogbo ẹ̀ náà lábẹ́ wípé aṣọ ó wà lára ẹni o nínú tí àfa bí ó ní túmọ̀ yorùfà ó kọ́lì ìlànà wàyà àṣírò báfúnáhù àṣírán rọ̀fì kan wọ́n ní òkú ìgbà tí a ti gbaṣọ kúrò lára ẹ̀ tá a sì ti fi eléyìí tá a fẹ́ fi bóyì àwa gbé sí ṣáré èèyàn tó bá volunteer kó máa bọ̀ wájú ń bí ká máa demonstrate díẹ̀díẹ̀ ó yá muhazi máa bọ̀ máa bọ̀ máa bọ̀ kọ́lọ́n kó gbogbo wa lẹ́mí lórí dáadáa innaka mayyitun wa innahum mayyitun reality nìyẹn o àwa mùsùlùmí kọ́lọ́n ṣàánú wa o tí òkú bá kú nígbà tí a bá ti mú ẹni tó kú tó jáde láyé sò sílẹ̀ bá kó gùn wa lẹ́mí so àti ìkú o ṣó ti yé àti ìkú o ẹ́ ṣùgbọ́n tá a bá rẹ̀ ń tó kù àrọ́gbọ́n dá sí i wọ́n ní tá a bá ti gbé sílẹ̀ báyìí tá a gbé sáyè tó ga ṣó ti yé sáyè yẹn ga àwa wá aṣọ aṣọ tá a wá yẹn kí la máa ṣe sí i àfi bo láti ó kéré jù bí ìrodo ẹ̀ báyìí títí débi orúnkún aṣọ yẹn wá wà ń bẹ̀ àfẹ́ bọ́ ṣòkòtò àbí aṣọ yẹn náà láti máa bọ́ èyí tó wà lókè náà àfàjáde àfibọ̀ so tá a bá ti wá bọ̀ tán nínú ẹ̀kọ́ tí àwọn afa sọ rọra wà báyẹn o a lè rọra gbé orí òkú yẹn díẹ̀ báyìí àwa rọra tẹ ikùn ẹ̀ ṣótiyé tá a bá ti rọra tẹ ikùn ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni òkú ṣe pamọ́ wá ẹ̀hẹ́ torí tẹ bá pèsè jù ó ti fẹ́ ní bára bá ṣe rí ikùn lè lọ bẹ́ tí ó ti yé tábà rọra tẹ̀ látara pa tẹ̀ yẹn àwọn nǹkan bíi ìdọ̀tí ó lè jáde ní ẹnu ó lè jáde mú ó lè jáde ní abẹ́ tí ó ti yé tábà ti wá ṣe bẹ́ẹ̀ tán àwa tábà fún òkú gbogbo pàfẹ́ sí yẹn náà lábẹ́ aṣọ yẹn ni kí la máa ṣe ọwọ́ wájú bí a lè ṣí sókè a máa da omi sí i bá ṣe ń da omi sí a máa ṣọbẹ̀ yẹn a lè gbàsàlẹ̀ náà ká da omi sí ṣó ti yé ẹni tó dẹ̀ fẹ́ ṣe ó dáa kí a fi nǹkan sọ́wọ́ gẹ́gẹ́ bí àwọn glove àbí aṣọ èkísà ó lè jẹ́ nu aṣọ tí wọ́n fẹ́ fi sin òkú náà ní ṣó ti yé ṣùgbọ́n èyí tó dáa jù gẹ́gẹ́ bí nǹkan ìgbàlódé òun náà ní ká lo àwọn glove oní nylon yẹn ṣó ti yé so that omi gan ò ní dé ọwọ́ wa so ńgbà tá a bá ṣe léyìí à á fọ àyè yẹn kò di dandan ká fọwọ́ kan ojú ara ẹni tó jáde láyé tó ti yé tí o bá ti jẹ́ ń parí pé bùkátà wà ń bẹ̀ tá a bá ti ń da omi tó bá lè ṣàn ó ti dà so ìyẹn jẹ́nu tí wọ́n fẹ́ kí a ṣe súnmọ́ yàlúfọlọ́kọ́sílẹ̀ àlàyé ni ìkírkọ́sán àwọn náà wíhá wayonjihi biha gẹ́gẹ́ bá ṣe sọ ẹni tó ń wẹ̀ kókù á fi nǹkan sọ́wọ́ gẹ́gẹ́ bí èkísà àbí glove gẹ́gẹ́ bá ṣe sọ láti lè dáàbò bo torí ń pa gbọ́dọ̀ torí ń pa fẹ́ wẹ̀ fókù tí a bá ròkù tó jẹ́ kó ti wà ńlẹ̀ ó ti ń bàjẹ́ nǹkan tí ń ṣẹlẹ̀ sí àwọn tó fẹ́ wọlé tó gbọ́dọ̀ ṣọ́ra òkú lẹ́ni ó ti kú afẹ́bò láṣìírí ni àwa gbọ́dọ̀ ṣe nǹkan tó máa pa àwọn tó wà láyé lára kọ́ wá wẹ̀ fún tán kọ́ tàtà rẹ̀ gbọ́pá ọkọ̀ ń sìn ọ́nẹ́bólà àwa rí pé mùsùlùmí wà nú wọn àwa ò pé ah, a gbọ́dọ̀ wẹ̀ fún ni rárá o tó bá jẹ́ pé a fẹ́ wẹ̀ fún yẹn ó lè padà fa káwa náà kó àwọn àìsàn yẹn àfi ilẹ̀ bẹ́ẹ̀ láì wẹ̀ fún ni tí ó ti yé bó bá jẹ́ pátọ̀nà jíjìn ni wọ́n máa fa àwọn kankan páàkì wọn ni bóyá máa ń ṣe nǹkan náà máa fi gbé wọn látọ̀nà jíjìn téèyàn ò ní débẹ̀ rárá bó máa ṣe náà nìyẹn àrọ́gbọ́n dá sí torí pé ìsìláàmù ń kọ́ ó jẹ́ sì ti máa ń dáàbò bò ni nígbà tá a bá di tábà fún òkúta ti ṣe bẹ́ẹ̀ fún tán yìí tó mọ ìwà dé òhòhò tó hà sọ́lá àwa ṣàlù àlà fún àṣàlù àlà fún òkú tó kú gẹ́gẹ́ bá ṣe ń ṣe àlù àlà àfọwẹ́ méjèèjì tí ó ti yé tí a bá rí ó lè jẹ́ aṣọ àkísà náà ni àbí tá a bá ti ní glove lọ́wọ́ bá ṣe sọ àrọ̀ra mú omi sọ́wọ́. So akọrọra ẹnu ẹ̀ báyìí díẹ̀ náà ni wọ́n bá ṣó ti yé imú náà ojú ọwọ́ méjèèjì apá orí ẹ̀ àti etí àfọ ẹsẹ̀ ìyẹn jẹ́nu tí a máa ṣe àṣàlù àlàfo súnmọ́ yẹ́sìlù rọ́ṣẹ́hù wàlẹ̀ ìyátàhù bímá ìwà sílẹ̀rẹ̀ àwọn náṣùyì àwa fọ orí ẹ̀ àfọ orí ẹ̀ ẹ̀rí pé ta bá fẹ́ wẹ̀wẹ̀ gúúsùlù kí la máa ń ṣe kí la máa ń ṣe ta bá sáńbà tán ṣèbó orí náà ni a máa ń kọ́kọ́ ṣe kí ni lẹ́yìn ìgbà bá ṣàlùwàlà a fọ orí wa tó fi débi kí ni irùngbọ̀n wa wọ́n wá ní tá a bá ń ṣe léyìí ká fi sílírì sí ká lomi àti sílírì àbí nǹkan tó bá jọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọṣẹ ká ṣe bẹ́ẹ̀ thumma yaghsilu shaqqahu al-ayman nígbà tá a bá fọ orí tán àwa fọ ẹ̀gbẹ́ ọ̀tún thumma al-aysar lẹ́yìn náà afọ ẹgbẹ́ àlàáfíà láti bí báyìí ẹ̀mẹ́fara wa pín sí méjì lọ sílẹ̀ tàbá débi táṣọ wà àbí aṣọ náà la máa tọwọ́ bọ̀ tí a máa ti fọ àwọn àyè yẹn so nígbà tá a bá ṣe lè tán thumma yaghsiluhu kadhalika maratan thaniya bá ṣe ṣe lákọ̀ọ́kọ́ yìí àtúfọ̀ bẹ́ẹ̀ náà látòrí àfọ ẹlẹ́ẹ̀kejì wàsáàdìsà àfọ ní ẹlẹ́ẹ̀kẹta yamuru fi kulli marra yadahu ala batnihi bá ṣe wá ń ṣe yìí ní gbogbo gbà a máa fi ọwọ́ tẹ rọra tẹ ikùn ẹ̀ sódà tí nǹkan kan bá wà ń bẹ̀ á jáde á lè máa fọ̀ wasada mahal bi kutun yaw nahwi nígbà tá a bá ṣe lé tán àwọn àyè tí nǹkan máa ń gbà jáde lára yẹn gẹ́gẹ́ bí imú àti etí wọ́n ní ká fi cotton wool sí àbáwọn nǹkan tó bá jọ mọ́ bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tí àwọn oníwòsàn gbàdódé náà máa ń lò wọ́n ní a máa ṣe eléyìí so eléyìí jẹ́nu tí wọ́n sọ wọ́n nígbà míì tó bá fi cotton wool sí tí ò bá dúró wọ́n lè lo plaster wọ́n lè lo plaster láti ilé ayẹyẹ so that kí ìgbín má bàa máa jáde mbẹ́ ilé jẹ́ àwọn nǹkan tí wọ́n ṣe ní àlàyé fún wa fún ẹni tí ó bá kú wàyọ̀ ayédòwò tó àwò wàyí lábíyún kébì sàlásà zídá ìlàlá hàbùs wọ́n ní bákan náà tí a bá rí pa wá fọ́lẹ̀ mẹ́ta kò tó a sọ di ẹ̀mẹ́rin a fọ́lẹ̀ ẹ̀ ní ẹ̀márùn àti ní wítìrì ní ká ṣe áwù ìlà sábà àbí ká ṣe ní ẹ̀mẹ́je tó máa yang ṣùfùhù bí sáwùbì tabawa wá wẹ̀ fókù ìtàn bóyá la ṣe ni ẹ̀ méje ni àwa wá aṣọ kan láti fi nù lára àánú omi ara ẹ̀ ilé ìjẹnu tí a máa ṣe bákan náà ti wá nu ara ẹ̀ tán wàyájà àdó fi màkàbínìhì wà mọ̀wá bẹ́ẹ̀ àwọn joint ara ẹ̀ kọ̀ọ̀kan àtàwọn ibi tí máa ń fi ṣe sujúd àwa fi perfume sí perfume tó bá lóorun dáadáa àfi sí gẹ́gẹ́ bí perfume misk àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wa intoyabahu kullahu kana hasanan wọ́n ní kódà tá wá fi perfume sí gbogbo ara ẹ̀ pátápátá ohun tó dáa náà ni tó bá jẹ́ pé gbogbo ara ẹ̀ ni a bá fi sí wọ́n ní eléyìí jẹ́nu tí a máa ń ṣe bákan náà tá bá rí àwọn nǹkan tó jẹ́ gẹ́gẹ́ bí àwọn powder oríṣiríṣi ló wà tó jẹ́ perfume a lè lò so wa in kana ṣàríbùhù wa wàlfàrùhù tọ̀wílà ó fi ìzàmìnà ha ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn àfà lórí eléyìí wọ́n ní tá a bá rí pé ṣàríbù ẹ̀ ìyẹn ni túbọ̀ mú irun mú báyìí ṣẹ̀mẹ̀ pé súnà ní ká ṣe kí ni sí kí ni súnà ní ká máa ṣe sí irun mú naam kage kade kù àwọn táàmù tá lò yẹ ó nítumọ̀ káfà kage kade kù lọ́dọ̀ àwọn àfáìsìn ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ àwọn kan ní káfà àwọn kan ní kage tí ó ti yé ló fi jẹ́ pé tẹ bá máa ń wo àwọn lectures àwọn àfá àgbà dáadáa ẹ lè rẹ́ lómi àfá tiẹ̀ ni ẹ̀sìn rẹ́lùmí ẹ máa ṣàkíyèsí pé àwọn máa ń tú ìmọ̀ ẹ̀mí so ìtàwọn afá kan fara mọ́ jù tó sì jẹ́ ń pọ́ ṣe òun náà ni pé ká máa dín kù ṣó ti yé kọ́lọ́n fi wá ṣe kòńgẹ́ dáadáa ṣùgbọ́n méjèèjì ló ní àwọn ẹ̀rí tí àwọn afá dúró lé lórí a ní gẹ́rùngbọ̀n òkú o à ń fárùngbọ̀n òkú o ẹrùngbọ̀n ẹ̀ wà búṣì tó bá wà búṣì ẹ bá yà kó lọ pàdé ọlọ́run bá pẹ̀lú ẹ̀ la ta'khudh bi lihiyati wala bi ra'si harun nígbà tí musa dé tó bá àwọn èèyàn tó ti ń ṣe bọ kí ló ṣe fọmọ yẹ harun ó so mú ó fàrúgbọ ẹ ìwọ onírògbọn tí mo fẹ́ fà mí ó fa ìrògbọ ẹ harun ní la ta'yabna um, má fàrúgbọ mi wala bi ra'si má fi irun orí mi fà mí ìyẹn sọ fún wa fáwọn ànábì ọlọ́run ọba wọ́n máa ní lẹ́hìá wọ́n máa ní irùngbọ̀n ẹ wo píkṣọ jésù tó máa ń gbé káàkiri bó tiẹ̀ jẹ́ pé kò ń ṣe jésù ṣẹ̀mẹ̀ páìpẹ́ yìí náà ni àwọn oní tíátà tí wọ́n ń lò tó ń lo píkṣọ wọn láwọn píkṣọ tó máa ń gbé kiri ń pé píkṣọ jésù ẹ rí i pé yẹn náà ń pariwo pé ó ti wá sú òun báyìí o tẹ́lẹ̀ wá ń gbé píkṣọ òun káàkiri pé òun ni jésù ẹ rí pé píkṣọ yẹn náà kí ló ní irùngbọ̀n ni ẹdẹmẹ pọ jésù yẹn póríṣiríṣi ìmí irùngbọ̀n ẹ máa pọ̀ dáadáa ìmí irùngbọ̀n tí ò ní ṣe kíni kò ní pọ̀ lọ títí so ànábì wa ayínsá òun náà ní irùngbọ̀n ẹ̀bùn ni nínú sónà ni àwọn ànábì Ọlọ́run máa ń dárùngbọ̀n sí ìwọ títí ẹ bá pọ̀ dá sí fi sílẹ̀ jẹ́ kó ṣá máa lọ kódà kó dé dodo ẹ Ọlọ́run ló fún ẹ faliyefrọ máa dunú pa ọlọ́run fún mi nínú gbọ̀n láti fi ìyà mi sọ́tọ̀ pé mi kì í ṣobìnrin tóbìnrin bá nírùngbọ̀n gbọ́dọ̀ fa irun obìnrin ò nírùngbọ̀n ẹ̀ sì rí i pé lọ́dọ̀ yorùbá ní obìnrin tó bá nírùngbọ̀n kí ló máa ń pè é kí ló máa ń pè é àjẹ́ bẹ́ẹ̀ ni lọ́dọ̀ yorùbá tí irùngbọ̀n bá tóbìnrin bá àjẹ́ ló máa ń pè é wọ́n á máa sá fún ni so tóbìnrin bá ń ṣàkíyèsí pé òun ní rògbọ̀n kó ṣe kí ni o kó yà fa ṣùgbọ́n kùnrin èèwọ̀ ni kò gbọ́dọ̀ fa kò sì gbọ́dọ̀ gé ṣùgbọ́n rún mú a máa ń ṣe kí ni a máa ń tú ìmọ̀ ẹ̀ wálẹ̀ tó kù bá wá kú lọ́dọ̀ àwọn àfa kan wọ́n gbà pé ta bá rí i pé ìkọ́nú ẹ̀ ogun tó sì jẹ́ pé mímí súnà nìfitírọ́ nínú àwọn súnà àdámọ́ ni pé ká máa gé ìkọ́nà wọn là lè bá tú ìmọ̀ ẹ̀ tá rí pé túbọ̀ mú yẹn náà irun mú ẹ̀ òun náà gùn jù tí la lálẹ́ bá trim òun náà ká fi ṣe lọ́ṣọ̀ọ́ kó fáìn ẹlòmílẹ̀ gbogbo òkúta ẹ̀ńdírẹ́sì iná ìbínú yẹpẹ̀lẹ́ ń gbé lọ ah, ah, àpọ́nlé ni wàlàkọ́dé karọ́mùnà bani àdàmà ọlọ́run pọ́nmọ́ ànábì àdàmọ̀ lé ẹ̀yin náà pọ́nlé ẹ pọ́nlé kó lọ pàdé ọlọ́run ọba ẹ̀ lẹ́yìn tó ṣe kí ni ó beautiful ó handsome bọ́lá ọba ṣe fẹ́ kí ó rí ìyẹn ò wá ní pé àtẹ̀báfẹ́ ah, kó bíútì ẹ wọ súùtù fún kó di pápá bí ẹ tó lọ wọṣẹ́ àbí àhẹ́wọṣọ ah, sójà fún ẹbí sójà ni wọn lọ pèsè lọ́rùn iwájú àwọn tó ń lọ gan-an ṣìdáàdùn khilab àwọn tó ń le koko láyà àsúná ma amara Allah àṣẹ tó bá pa báyìí wọn kì í kọ àṣẹ tó bá pa wa yaf'aluna ma yumarun ó tọ́nà bá ní kan ṣe lọ́ máa ń ṣe khuduhu wa hullu fahullu tẹ́lẹ̀ omi bá déwájú ọmọ àlẹ́kọ́ khudu ó yá ẹgbàá mú wa hullu ẹgbẹ́ okùn mọ́ lọ́rùn ṣẹ́kẹ́ṣẹ́kẹ́ hullu ẹ lọ wọ ṣéènì fún ọkùnrin tó ń wọ ṣéènì kiri ibi tajà ọmọ náà lọ máa ń wọ ṣéènì o nínú àwọn ọkùnrin àtàwọn ṣéènì táwọn èèyàn ń wọ̀ kiri wọn náà ó yẹ ẹ dé ní ṣéènì súnmọ́ ní jẹ̀hìm sallu ẹ lọ jù sínú náà jẹ̀hìm kọ́ lọ́ má jẹ àwọ̀ náà so ká ṣe dáadáa fẹ́ni tó ti kú ká má kọ̀ra aláre pé ó ti kú ẹ̀já kọ́ ọba wa páàkì ẹ̀ bá kan járe torí tó bá ń kun ọ̀gọ̀rọ̀ jù láyé táwa ń gbé àwọn nǹkan tó kù fi sílẹ̀ yẹn ni bí wọ́n ṣe máa pín ogún ah ìbò kọ́lé kan sí festac ìkọ́dẹ̀ wà lẹ́kì ah ó máa dá kí n dọ́gbọ́n lọ rí lọ́ọ̀yà yẹn o ti lẹ́kì yẹn ní kọ́ pínkàn èmi o owó ilé lẹ́kì three bedroom flat two point five million ní lọ́dún òun tó kàn nìyẹn gbogbo gbèsè tó kù fi sílẹ̀ nílé ayé kò ní bá rò àwọn tó sì máa ń jẹ gbèsè jù làwọn olówó yẹn tí wọ́n bá wo àkáǹtì gbèsè olówó mi gbèsè tó jẹ́ ti ju gbogbo ohun tó lóhun nílọ so tó bá fi sọ gbèsè àwọn ẹbí ẹ̀ ò ní jẹ ogún kankan báyìí táwọn èèyàn bá wò pé ẹ gbèsè tó báyìí bàbá wa jẹ wájọ máa lọ rojọ́ ìwájú ọlọ́run bá ó dà láyìírà ó di àláyìírà ó di ọ̀run irú ọmọ yìí ń ṣe ọmọ dáadáa o so tó kù bá kú ẹ jẹ́ ká gbìyànjú láti béèrè gbèsè tí wọ́n bá jẹ ilé ìjẹnu tí a máa ṣe tí a bá wá a ti rí bá ṣe máa wẹ̀ fókù àbí ajá ti rí bá ṣe máa wẹ̀ fókù so kọ́nà ọba kó fún gbogbo wa lẹ́nu so béèyàn kan bá ti kú àmọ́ náà ni o ẹ jẹ́ ká wẹ̀ fún dáadáa o ẹ jẹ́ ká wẹ̀ fún dáadáa o àwọn tí ọlọ́run tó tiẹ̀ máa ń fẹ́ ráre jù láwùjọ táwa wà yìí ló kú àwọn àfa torí àfa nìkan ló mọ̀ kó wẹ̀ ládùúgbò sá wọn ò rí èwo nìyẹn ẹ à kò lè ó dàbí pé àwọn obìnrin ti mọ̀ ni wọ́n ní wọn ò rí bá ṣe demonstrate kò lé gẹ́gẹ́ bá ti ṣe sọ àti mọ́ bọ́ ti ń wẹ gúúsùlù àbí òkú tó kú a ní ká má ṣe òwò ẹ̀ sílẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni mo rò pé yíyàwó obìnrin táwa ń bẹ̀ ká gbìyànjú ká fi aṣọ bò ibi tó jẹ́ òwò lára ká bò láti ó kéré jù láti ibi ìdodo lọ síbi orúnkún ẹ̀ ká faṣọ bò tá a bá fẹ́ gbaṣọ ara ẹ̀ káṣọ yẹn ti kọ́kọ́ wà lókè ká tó gbaṣọ ara yẹn àfi ní rí òwò ẹ̀ àwa fi gba gbogbo aṣọ tó wà lára ẹ̀ tàbá wá ṣe yẹn tán àmà táǹbà fún wọn la máa rọra gbé ẹ̀yìn ẹ̀ sókè báyìí agbórí ẹ̀ sókè àrọra tẹnu ẹ̀ tí ìdọ̀tí bá jáde aṣọ àtàǹbà fún tàbá ti táǹbà fún tán èyí tó tẹ̀lé òun náà ni wípé kí ni ká ṣe àlò àlá fún tá a bá ṣe àlò àlá fún tán àwa bẹ̀rẹ̀ sí wẹ̀ fún látòrí àfọ orí ẹ̀ pẹ̀lú sídìrú àtomi tá rí sídìrú alọ́ṣẹ tába sì rí sídùrú náà tá a rọṣẹ kò sí láì fi ń bẹ à ń fọ orí ẹ nígbà tá a bá fọ àwa fọ ẹ̀gbẹ́ ọ̀tún báyìí wọn la máa ṣe lé ní ẹlẹta tába parí ẹ àtúlẹ̀wẹ̀ fún bẹ́ẹ̀ náà márùn káṣe márùn káṣe ní méje so tába wá ṣe tán àwa aṣọ àfi nu ààrẹ. bẹ́ẹ̀ni lọ́dọ̀ àwọn àfa kan ní tába ti ṣàlùwàlá kan yẹn ó ti so ara àwọn àfa mi tàn sọ wípé ká tún ṣe ṣé ti yé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Ibn Abbas náà sọ bí pé wáyé wáyé ìdúlòwòdó pàmà tún àlùwàlá ṣe so nínú àwọn nǹkan eléyìí jẹ́ bí a ṣe ń wẹ òkú man gọ́sàlà lè mọ yìí ẹni tó bá wẹ̀ fókù nǹkan o owó ń ṣòkù ṣùgbọ́n wẹ̀ fókù kí la máa ṣe fún jọmọ́ ẹni tó wẹ̀ fókù ẹ jẹ́ àsọ̀rọ̀ wọ́n ní wà ìtàrọ̀ kàdálíkà fàlà harrod nínú ọ̀rọ̀ tí bàbá sọ ń bí wọ́n ní tá a bá fi rùn túbọ̀ mú yẹn lẹ̀ tá a sì fi kọ́nà lẹ̀ wọ́n ní kò sí láì fi mbẹ́ ṣó ti yé àní gẹ irun ẹ̀ káwá wò pé irun òkú ti kú irun orí àní gẹ ṣó ti yé a sì kí ń lọ síbi abíyá ẹ̀ káwò pé irun abíyẹ̀ ti pọ̀ ẹ ká ṣe kí ni ẹ ká ká yọrun abíyẹ̀ àbí ti abẹ́ rárá o torí pé ààrẹ rí lórí yẹn o ṣótiyé wọ́n sì ní obìnrin àbá irun ẹ̀ sí mẹ́ta tàbábà sí mẹ́ta àdàsọ́wọ́ ẹ̀yìn so ilé ìjẹnu tí wọ́n sọ náà mọ̀nùkọ́sítàdà lè mọ̀yì ẹni tó wẹ̀ fòkù abúrera ó gba hadithi wa ṣùgbọ́n hadithi ó wà ní Abu Dawud àti Ahmad but kò fẹsẹ̀ rinlẹ̀ kí ni hadithi náà sọ ó ní mọ̀nùkọ́sítàdà lè mọ̀yì ta ó ní ẹni tí ó bá wẹ̀ fún òkú kí ni kò ṣe fàlìyà sẹ́sìn kíru ẹni bẹ́ẹ̀ ya wẹ̀ kó wẹ̀ gúúsùlù wàmán hamilaha fàlìyàtàwàtọ̀ ẹni tó bá gbé òkú kóhun ṣàlù àlà a ti wà lórí eléyìí ti pẹ́ káwa náà tó rí pé hadith yẹn kọ́ kò fẹsẹ̀ rí lẹ̀ ṣó ti yé tó kù bá kú ẹni tó wẹ̀ fún kò kì í ṣọ̀rọ̀ yàn fún kóhun náà lọ wẹ̀ gúúsùlù àwọn tó gbókù kò ń ṣọ̀rọ̀ yàn fún wọn láti ṣe kíni láti ṣàlù àlà kódẹ̀ tó wẹ̀ fókù kò ń ṣọ̀rọ̀ yàn fún kó tálù àláṣe tó bá sì ní àlù àlá ẹ̀rí pé gbàtà ń sọ̀rọ̀ ìmọ́ra a sọ pé ohun tó bá jáde lára wa ni àbí bẹ́ẹ̀ kọ́ ni ọmọ yàgbẹ́ sí yan lára wàá kọ̀ rọra nù ni kò bàlù alẹ́ jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àdìsí mi náà tún wá lórí irú àwọn eléyìí náà àwọn àdìsí yẹn pọ̀ ṣùgbọ́n gbogbo ọ̀gọ̀rọ̀ àdìsí yẹn náà ni ò fẹsẹ̀ rí rẹ̀ mọ́sáàbù jùmọ̀hóòrù òun náà ni wípé ẹ tí ó bá ṣẹlẹ̀ sí báyìí kò ń ṣe ohun tí ó jọ ọ̀ràn yàn wọn ló kàn jẹ́ mustahabu ni ó dáa tó bá ṣe ṣùgbọ́n kò ń ṣe kéde kò ń ṣe ọ̀ràn yàn nígbà tá a dẹ̀ ti rí i pé àwọn hadith yẹn ló fẹsẹ̀ rinlẹ̀ so láàrin iṣẹ́ yìí béèyàn bá wẹ̀ fòkù kò ní bùkátà sí nǹkan kan ìyẹn ní ìpìlẹ̀ bákan náà ìdádúfinadúnà tẹ̀sí tí èèyàn kan bá kú tí wọ́n wẹ̀ fún wọ́n kàn kí òkú ẹ̀ mọ́lẹ̀ lọ́lọ́ sí wọ́n wá sí tán la gbọ́ pé àókù mùsùlùmí ni wọ́n dẹ̀ ti lọ sí wọ́n máa wẹ fún un kí ló dé ààrẹ tó lè wẹ fún ni nígbà tó bá ṣe bẹ́ẹ̀ alijumuhur àwọn jumuhur èyí tá a lè sọ pé ibi táwọn afáàfẹ́ ló kò sí láwọn tó pọ̀ jù òun náà ní pẹ̀lú ẹni bẹ́ẹ̀ a lè wú òkú yẹn jáde ká fún a ti rókù tí a láti wẹ̀ fún òkú wo láti wẹ̀ fún shahid tó kú sójú ogun gangan jagun lọ́wọ́ ló kú wọ́n pa ṣé ó ti yé tí wọ́n pa ó yàtọ̀ sókù tó jẹ́ pé wọ́n jagun lọ́wọ́ akọ̀ bóun bè gan tó kọ̀ fọ́rùn kan síbẹ̀ ṣé ó ti yé ṣùgbọ́n kò tán pa lójú ogun kódà kò jẹ́ mùsùlùmí gan ló pa tó ṣe mistake shahid náà ni irú ẹni yẹn àníwò ẹ̀fọ́ ṣùgbọ́n kò mùsùlùmí tó kù a máa ṣe kí a máa wẹ̀ fún èyí tá fún yẹn ta ní ṣe ilẹ̀ sí lára akọ̀sí bẹ́ẹ̀ ni pẹ̀lú aṣọ ẹ̀jẹ̀ tó wà lára bí ó sì sì sẹ́jẹ̀ ń bẹ̀ bóyá ọkọ̀ lu alùkì ni bóyá alùkì lọ ṣe fún tó fi jáde láyé so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó bá kúkú ṣẹ̀yídì míì gẹ́gẹ́ bí ẹ ti nínú kú ṣẹ̀mẹ̀ pé ṣẹ̀yídì lànà bí pé òun náà àbẹ̀tílé wọlé lórí irú àwọn ẹni yàmá wẹ̀ fún wọn àti kírun sí wọn lára ẹni tí a wá ń sọ yìí tí wọ́n sin tí wọ́n wẹ̀ fún yìí tí ó tẹ̀ ń ṣe ṣẹ̀hídì tó kú sójú ojú ogun irú ẹni bẹ́ẹ̀ wọ́n nígbà láyé wa o láti wú òkú ẹ̀ jáde láti kírun sí lára tí bùkátà bá wà fún kí wọ́n wú òkú tí wọ́n ti sin jáde a lè wú bóyá òkú tó kú tó kú wọ́n ti sin àwa rí i pé mọ́ṣáláṣí náà ṣe ṣe wa ah ọ̀n sì kú sí mọ́ṣáláṣí náà ah ọ̀n sì eh, bàbá kínní kan ní àwọn pé káfí kan lè fi súnmọ́ lọ́wọ́ ni ah ah ṣe bẹ́ẹ̀ o àkìlá máa ṣe báyìí a máa lọ wo ni a wù á lọ sí síbò ni. wọ́n wẹ fún a sì rí i pé bọ́ọ̀sì wẹ fún yẹn kò ní ṣòkú tó jẹ́ pàtì jẹrà torókù tó jẹrà bóòlù ẹ ṣe fẹ́ wẹ fún ṣó ti yé wọ́n ṣẹ̀ ìyẹn ló ń pè ní anọ́ṣibù gẹ́gẹ́ bí àwọn jùmọ̀hóòrù ṣe sọ hadithi jabir bun abdullah ó ní ata nabi ó ní anabiwa muhammad sallallahu alaihi wa sallam kọ́bùrọ̀ abdullah bun obeyi ó ló lọ síbi sàárè tí wọ́n sin abdullah bun obeyi sí nígbà tó wá débẹ̀ anabi sallallahu alaihi wa sallam ba'dama udkhila hafratahu lẹ́yìn ìgbà tó ti sin fàámọ̀rọ̀ bíi ìfàwọ́kùrìjà wọ́n wá ó wá pàṣẹ pé kán wú òkú yẹn wọ́n sì yọ jáde fọwọ́dọ́ awú alárùkúbatẹ́ yìí ànábì wá gbé síbi ẹsẹ̀ báyìí wà náà fasa àléhìn mi rí ìpè yìí ànábì sì ṣe ni ó sin ìtọ́ ẹnu ẹ̀ báyìí ó sin sí lára wà àlùbáṣàhù kọ́míṣọ̀hù ṣẹ́ẹ̀tì tá ànábì wọ̀ báyìí ànábì wá wọ̀ sí lára wọ́n wá sí padà kí nìyẹn jẹ́ khususiyya òkú yẹn ò tún wọná o kò ṣe kí kò wọná so gẹ́gẹ́ bí tí àyè bá wà tàṣí máa rọra mẹ́ńṣọ̀ fún wa adẹ̀sọ́ nípìnlẹ̀ sọ̀hábà tó jẹ́ kóun náà ṣàwò pé aṣọ tá lọ́ọ́ bí wọ́ sọ̀rùn kóun ṣe kí ni kóun wọ̀ má wàá lọ bá ṣe wù ẹ bẹ́ẹ̀ o kọ́ lè yàn kọ́ kú kó ní àṣẹ wù ẹjọ́ tóun bá ti kú ẹ̀sọ́ fún ṣé wù kan tútọ́ tóun lára àwòrán náà dá sí ẹ lára yẹn wọ́n sì fi yẹpẹrẹ torí tọ́ ilé ìtọ́ ànábì ní ìṣe òjíṣẹ́ ọlọ́wọ́n ọba kò ń ṣe bí ti ṣe wò ẹ bí ó bá ti ẹ má gbàwẹ̀ tó bá sọ pé báwo ni tó bá dojú àlùkìyámọ̀ màá sọ yín dàgbàdo màá mì yín tí má ti dénú àlùjọ náà máa lọ pọ̀ yín síbẹ̀ onísọkúsọ nírú àfa yẹn o onísọkúsọ nírú àfa yẹn àwọn ànábì ọlọ́run kò sọrú ẹ̀ nọ́ọ̀sì nọ́ọ̀sì tó bá dojú àlùkìyámọ̀ ọgá ah, ẹ̀mí mi ò ẹ̀mí mi ò ẹ̀mí mi ò bó mo ṣe fẹ́ là yawma la yanfa'u malu wala banun illa man ata Allah bi qalbin salim ọjọ́ tí òsọ ọmọ ẹ ọmọ mi ni dáàdì mi ni bàbá mi ni ìyàwó mi ni a oníkálukú yafiru al-mar'u min akhihi yawma yafiru al-mar'u min akhihi ọjọ́ tó mẹ́ẹ̀dẹ́ yàrá rẹ̀ báyà sádàlù ẹ́ fáìsọ̀ ló ń bọ̀ yẹn o kó bá lọ sọ pé ustaz ẹ̀ ẹ́ ẹ̀yìn nìyẹn ọlọ́run o lọ́jọ́ kan báyìí mi ṣe ustazu ustazu kọ̀ọ̀kan mi kò ní kú ah èmi ọjọ́ àlùkì àmọ́ ustaz a <laughs> má ṣe bẹ́ẹ̀ o oríjì mi o tó ti gbọ́ ó ṣe é ṣe àìmọ̀ ó ṣẹlẹ̀ nígbà yá ànábì sallallahu alaihi wasallam wọ́n lànà bí sallallahu alaihi wasallam bí àwọn sọ̀hábà pé tá ń tí mo ti ṣe nǹkan kan fún lọ́nà àìtọ́ mo wà báyìí o kó tètè wá béèrè o mi nífẹ̀ẹ́ kó dà dúkìá mọ́ o kó wá sọ wípé áà òjíṣẹ́ ọlọ́run ẹni tí n bá gba owó ẹ̀ kan tó wọ̀ ẹ̀ wà lọ́wọ́ mi kó wá béèrè o wọ́n ní gbogbo èèyàn dákẹ́ sàbí kan bá ń bọ̀ rọ́dí àlàáni ó ní rí òjíṣẹ́ ọlọ́run ọba ń jọ́ kan báyìí mo mẹ́gbàá dání wá ṣe báyìí ẹgbàá yẹn bà mí níkùn ó bà mí níkùn èmi náà dẹ̀ fẹ́ ṣe kí ni kò fẹ́ ṣe tèmi padà àwọn sọ̀hábà òkè à irú èèyàn wo ni ànábì ní ẹjọ́ gbẹ̀tọ́ ẹ o ànábì bá ṣí ibi fún ẹ báyìí sọ̀hábà ìbá súnmọ́ ọbẹ̀ tó tọ́ àwọn ẹlòmíà ti máa wò pé ẹ tí ò jẹ́ pé lè fẹ́ ṣorí ibú báyìí ó kọ̀ dì má ànábì ló bá kí ìsìnkún yẹn ó ní tí mò ń wá nìyẹn kì í kí ìsìnkún ànábì sallallahu alaihi wasallam ìyẹn kan ti ṣe wò má sọ pé mo fẹ́ kíìsì ikùn south o ìdọ̀tí ló fẹ́ kíìsì yẹn ànábì lòun o tí ó ti yé ànábì ni sallallahu alaihi wasallam báwọn sọ àbá ṣe rí nìyẹn wọ́n gbọ́ nǹkan yìí ṣe wá lè yọ̀kọ́ kó ṣe bẹ́ẹ̀ fábùbákiri sọ̀rọ̀ mọ̀ fábùbákiri ò ń ṣànábì bẹ́ẹ̀ ní rí kan ṣe bẹ́ẹ̀ làwọn oníṣewuṣewu lé ní ibi tọ́gọ̀rọ̀ ti sọnù tí ṣéwù bá fẹ́ tutọ́ bá máa lé tọ́ ṣéwù kiri ni pé a ah, kò gbọ́dọ̀ bọ́ sílẹ̀ ẹnu òun lòun fẹ́ kí tọ́ ṣéwù bọ́ sí kọ́lẹ́rà kọ́lọ́ ńlá wa ń bẹ̀ ìtọ̀ ṣéwù tí òun kírun torí àwọn ṣéwù ṣéwù táwọn yàn ń ṣe kiri ẹ padà rí pọ́n tó ń pè ṣéwù gan àwọn ọ̀tá ọlọ́wọ́n ọba gidi ẹ tó lè bọ́ síta tó sọ pé òun àtọ́lọ́wọ́n jọ ṣe mítìn lánàá ẹ wò bàjẹ́ níbi táyé ò ti dá bó bá jẹ́ níbi tí ìjọba ẹ̀sìn ti wà nírú ẹni yẹn á kò lẹ́tọ̀ọ́ kó máa gbélé ayé ó bọ́ lọ́ọ́ ṣe mítìn kí sì lọ́ọ́ fẹ́ yan kí lọ́ọ́ fẹ́ yan jáde wọ́n fẹ́ máa pa àwọn èèyàn jẹ pé ah ṣé wù náà bọ́ lọ́ọ́ ṣe mítìn lánàá ẹ̀yà jẹ́ lọ kó ṣòro mi bá ṣe wù ó torí ọjọ́ tó bá ní mítìn lọ́la tó bá ní mítìn pẹ̀lú ọlọ́run àmọ́ bóyá oṣooṣù lọ́ máa ń ṣe bóyá bayanu àdẹni ẹ̀ẹ̀mejì lọ́dún àbọ́dún méjì méjì kóun náà ya tètè sọ fún ṣé wù ó torí ọjọ́ tó bá tún lọ mítìn pẹ̀lú ọlọ́run kọ́ lè bóun sọ̀rọ̀ ṣòro òun ṣe wù wọ́n fẹ́ fà àwọn èèyàn jẹun ni ò lọ́sí láwọn ṣe mítìn pẹ̀lú ọlọ́run so ń gbọ́dọ̀ mẹ́pà àwọn èèyàn náà aláìmọ̀kan ni wọ́n kọ́lọ́n kó ṣàánú wa eléyìí jẹ́nu tá a máa gbìyànjú láti ṣọ́ òkú tó kú ànábì sọ màsálà ń ṣe báyìí fún tí wọ́n bá sì yàn kan tí wọ́n wẹ̀ fún tá a sì páyà pókú ìtìlẹ̀ bàjẹ́ aláǹfààní àti ṣe bẹ́ẹ̀ kọ́lọ́n fi wá ṣe kò jẹ́ dáadáa eléyìí jẹ́ nípa wíwẹ̀ fún òkú tí a bá parí gbogbo ọ̀rọ̀ nípa jànáza a máa padà lọ síbi àwọn àdádálẹ̀ táwọn èèyàn máa ń ṣe nípa ọ̀rọ̀ à ń sìnkú à ń wẹ̀ fókù àfẹ́sìn òkú àìmọye nǹkan tẹ máa ráwọn èèyàn tó ń ṣe kò tiẹ̀ sínú ìsìláàmù rárá wọ́n kàn ń fi oríṣiríṣi kún ni kọ́lọ́ ń fi wá ṣe kóńgẹ́ dáadáa eléyìí tó tẹ̀lé òun náà ni naam tẹ̀kfínú lè mẹ́yìí ká fi aṣọ sókù lára ká faṣọ sókù lára a ti gbaṣọ arẹ a sì fi wẹ̀ fún ká faṣọ sí lára ìfaṣọ sókù lára aliwajibu miniha minihu máa yẹ suruhu èyí tó jọrọ yan bẹ òun náà ni tó máa bo òkú láṣìírí àràṣọ rárá aṣọ ẹyọ kan lárí ó wá tóbi dáadáa àwa yìí mọ́ òkú dáadáa eléyìí ni ọ̀rọ̀ yẹn ṣó ti yé anabi sallallahu alaihi wasallam sọ pé idha kafana ahadukum akhahu falyushsin kafnahu téèyàn kan lóyún bá fẹ́ fi aṣọ sí ọmọ yẹn tó ti kú lára ó ní kó ṣe dáadáa o ẹ bò ó dáadáa òkú tí a kì í bo gbogbo ara rẹ̀ òun náà ni òkú ẹni tó bá ń ṣe eh, alimọ́ṣirin ẹni tó wà ní tó wọṣọ ìṣirọ́ọ̀bù tó ń ṣe hajj lọ́wọ́ tó wá kú irú ẹni yẹn ànábì ní ká faṣọ méjì sìn aṣọ méjì la máa wé mọ́hun lára tába ti wá wé mọ́ lára àwa ní bo ojú ẹ̀ àní bojú yẹn àkọ́gbé sísáré rẹ̀ ànábì ló máa ṣe làbáíkà làbáíkà ní tó bá di lọ́rùn àwọn kú oríire nìyẹn o ṣùgbọ́n yòókù nífẹ̀ẹ́ kódà bàbá arúgbó tó lọ sọ́ọ̀nù yorùbá alálọ́bọ̀ ni o alálọ́bọ̀ ni o ikú oríire sì ní kéèyàn kú sásìkò yẹn kọ́lọ̀ ń fi kú tó dáa irú àwọn kú báyìí ní kọ́lọ̀ ń fi pẹ́ ní wa ẹ jẹ́ ká ṣàfijọ́ mọ́ kọ́lọ̀ máa ṣe gbàdúrà wa nínú ẹ̀ tẹ̀jí hizu rọ́jò ẹni tó bá jẹ́ ọkùnrin ṣé ọmọ ẹ̀dẹ́ ènìyàn generally aṣọ tí wọ́n á fi sín tí ó lè fi prepare lẹ̀ pé tí òun bá ti kú o aṣọ báyìí ní kẹ́ fi sin òun aṣọ aráàlú a gbọ́dọ̀ ṣọ́ra aṣọ aráàlú bí ló special bẹ́ẹ̀ ẹlòmíà wá dé láti haram a lọ kaṣọ yẹn pamọ́ ni àwọn tí lò tán nìyẹn tó bá ṣe pé o tún láníyàn kó tún fẹ́ lọ lò ó fi ṣe ṣe ájì gbà ẹ lè má lò ó tẹ bá ti délé tó bá dẹ̀ rẹ́ náà tó lọ hajj tí ò ní owó lọ́wọ́ lọ títí o lè fún kóun náà tó ṣe kí ni ṣé ó ti yé ṣùgbọ́n yorùbá ọ̀rọ̀ wa ó lágbára aláìkí àwọn nǹkan tí ó ṣe kàn báyìí aṣọ ara mi ni ọjọ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ tó fẹ́ ṣe àkànṣe àdúrà a ní àá ah, tí bàbá gbé aṣọ ara mi wọ̀ wọ́n fẹ́ bọ́ náà sọ̀rọ̀ wọ́n wá gbaṣọ ara mi wọ̀ a kò sí nǹkan kan mẹ́jọ mọ́ kí bàbá lọ jẹ haram kó gbaṣọ ara mi wọ̀ kó wá lóun ṣàdúrà ọlọ́run fẹ́ gbà sára ìgbà tó wà lọ́hùn yẹn ni special kínní níbo ti kú omi ẹ̀ kò sí nǹkan kan mọ́ èyí tó ṣe pamọ́ yẹn ló kù má faṣọ ara mi dẹ́rù bá àwọn èèyàn ìmí ìlú ló wá faṣọ ara mi ṣépè fún èèyàn kọ́ kò sí nǹkan kan bẹ̀jọ mọ́ ẹ má jẹ́ dẹ́rù balẹ̀ so aṣọ téèyàn fẹ́ tán fẹ́ kọ́ tán fẹ́ fi sìn yàn èèyàn lè ti nílẹ̀ inú kọ́bọ́ọ̀dù kó ba lè máa jẹ́ rántí ọjọ́ tó bá ti tú kọ́bọ̀dù débẹ̀ báyìí pé á ah, aṣọ yìí rè hmm, Allahu Akbar tọ́nà bá ní kú sí tòsí kò ń jẹ́ pé kó wá kú sí ilẹ̀ haúsá náà náà kó wá ní kán sáré lọ máṣọ yẹn wá lẹ́kọ̀ọ́ àbàbá ah, ti láṣọ kan ẹ jẹ́ ká fi pléènì gbé ìrẹ́gbẹ̀ gbogbo yẹn téèyàn bá nílẹ̀ kò sí láì fi ń bẹ̀ torí kókù má bàa náà ni nínú mọ́ṣáláṣí gbogbo orú nǹkan yá ti sọ̀rọ̀ kan lẹ̀ kí yàgò mẹ́múnà tó dé pé gbogbo àwọn nǹkan tó fi ń sin òkú yẹn náà yẹ ká ní mọ́ṣáláṣí kò sí láìsí mbẹ kó lè máa rán wa létí ni bí wọn bá fẹ́ lọ rí microphone tó rí kákẹ́ẹ̀tì mbẹ ẹ eh, subhanallah iná lè láìwá iná lè rọjì ó kó náà tún rántí pé ẹ ẹ ìyàjẹ o iná lè mọ́ tà lẹ́ni tàfi rú náà nínú hù tẹ́ bá dáwọn ibìkan láwọn mọ́ṣáláṣí lóòkè ibi mímbà bàbá àmọ́mù náà máa gbé sí bẹ́ẹ̀ lómi bá ọmọ ṣáláṣí ayé á sì sọ kíì. Ah, ẹ wo ẹ̀rọ máa gbé nǹkan báyìí sínú mọ́ṣáláṣí ṣe fẹ́ máa dẹ́rù bá àwọn èèyàn ni. Ah, wọn ò dẹ́rù bá wọn wọ́n rán wọn létí ni pé ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa kó tó di pé wọn a máa fi léèrú wọn náà lọ gbogbo àwọn nǹkan yẹn ó yẹ ká ní mọ́ṣáláṣí inú tó dáa ni kọ́nà fi ṣe rọrùn ó yẹ kí muslim community kọ́ ní gbogbo nǹkan báyẹn tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ kò yẹ ká ṣe máa dààmú káàkiri kọ́lọ́n fi wá ṣe kòǹgẹ́ dáadáa nínú ọ̀rọ̀ sahad bunu sa'ad ó ní inna mura'a ja'at nabi sallallahu alayhi wa sallam biburdatin mansuja ó ní arábìnrin kan ó gbé aṣọ kan wá bá nabi sallallahu alayhi wa sallam ó ní aṣọ ìyọwọ́ mi ni mo fi rán o ó sì wù mí kí n fún wa nabi sallallahu alayhi wa ẹ wà wọn sọ ábà wọ́n máa ń fún ànábì lè nǹkan ànábì náà sì máa ń fún wọn nǹkan nínú táwa fi balẹ̀ ayé jẹ́ lénìí a kì í ṣàánú àwọn àfa a ṣàánú àwọn àfa àwọn náà wá sọra wọn dìdakúdà pé a tẹ́ ẹ̀ bá fún mi lẹ́rọ̀ bá gbà lélẹ̀ ibi tó kú yín bá kú òkú tó rọjú àwa là ń wẹ̀ pàápàá kan fi ṣe wáàsí òkú tó ti gan àwa là ń wẹ̀ yìí tó ti kákò àwa là ń wẹ̀ a ti sọ síwájú bókù ẹlòmíì bá kú báyìí ọmọ ti sá lọ ó dẹ̀ ti ń forí kakuléètì létí bàbá yẹn filẹ̀ báwọn wá ṣẹ́rí ó dáa gan tó kó àwọn èèyàn bá ti ń kú ẹ ká máa advice àwọn ọmọ olókù bẹ́ẹ̀ ṣe máa ṣe bẹ́ẹ̀ ṣe máa ṣe ni kóun náà wọlé ó máa jẹ́ káwọn èèyàn náà máa páyọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n tó kù kan bá ti kú bá àfa náà ló dáràn káwẹ̀ fókù ò sínú iṣẹ́ àfa kákọ́ ọ̀yọ̀bọ̀ ṣe ń wẹ̀ fókù ní iṣẹ́ àfa tó kù bá ti kú kọ́kọ́ wẹ̀ fún ìyàwó ẹ̀ kí ìyàwó wẹ̀ fọ́kọ ẹ̀ bí bá kó bí bá kú káwọn ọmọ ẹ̀ wẹ̀ fún ọmọ kú káwọn òbí wẹ̀ fún ó sì wá ní ọ̀rọ̀ bàbá tí wọ́n sọ àwọn tó yẹ kọ́ wẹ̀ fúnra wọn kọ́ wẹ̀ fúnra wọn kọ́ wẹ̀ fúnra wọn kọ́ lọ́n kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kó má jẹ́ pé àfa àfa àfa la máa wá káàkiri mo sọ lẹ́ẹ̀kan pé àwọn òkú tó máa ń fẹ́ ráre jù tàwọn àfa ni torí àfa ló ń wẹ̀ fókù àwọn èèyàn mọ́ wẹ̀ ọjọ́ tá a fà bá wá kú wọ́n wá ṣòkú ẹ̀ balabala níbo òun kò ṣe ń ṣòkú àwọn èèyàn so kọ́lọ́n kó ṣàánú ẹni kọ̀ọ̀kan wa. ó ní arábìnrin fún ànábì sọgbà àdìsánlá láṣọ yìí ẹ jẹ́ káwa náà máa ṣe dáadáa sáwọn tó bá di àfa ìyẹn máa tún àwọn àfa ṣe kò ní jẹ́ kó jẹ̀jẹ̀ kú jẹ torí pé gbogbo ìgbésí ayé wọn wọ́n filẹ̀ fún àwọn ọmọ wọ́n fi ń kọ́ mọ́ńké wọ́n fi ń ṣe gbọ́n fi ń ṣàwo ẹwú bí táwọn èèyàn burú dé àfáà tó ń kọ́ mọ́ńké ọ̀run ni ládàá àfáà wa ọ̀run ló ń jẹ àfáà wa àfáà ṣàjẹun ìtumọ̀ ẹ̀ ní pé káfáà ṣá máa fà kó máa gbàwé àtọ̀sọ́ àtòru tó bá lọ́jọ́ àdùkìá máa lọ jẹ special food ẹ̀kọ́ ní pàwọn àfáà wọ́n bá ti lo bí ọjọ́ mélòó kan àbí ní ọ̀sẹ̀ kan tí ò bá jẹun likeliness wà kó kú bẹ́ẹ̀ ò bá mumi ọjọ́ mẹ́ta likeliness wà kó kú so kọ́lọ̀ kó ṣàánú wa. wọ́n lárábìnrin fún ànábì sallallahu alaihi wasallam ní aṣọ yìí á ah! ànábì láìkí aṣọ yìí náà aṣọ yìí dáa ó dọjọ́ kejì bá ànábì wọ̀ ni kò pẹ́ rárá fàhásánà hàfúlàn wọ́n ní arákùnrin kan bá aṣọ ló á ah! aṣọ yìí máa fáyìn gan aṣọ ló fìtì ànábì báyìí sallallahu alaihi wasallam fakọ́ọ̀là ìkìsì ni ànábì à ah, ó dẹ̀ fún mi láṣọ yìí kí n máa wọ̀ nínú ibi táwa ti kẹ́kọ̀ọ́ arákùnrin kan ọmọ kí lorúkọ ẹ̀ ní sahil hajj kí lorúkọ Ivory Coast ni ó bá rí ọ̀rẹ́ wa kan bí kéèyàn wà láti irú junction olúwa ṣe ó dẹ̀ ń sáré bọ̀ lọ́dọ̀ ẹ̀ bó ṣe dọ́dọ̀ ẹ̀ báyìí pé ah, aṣọ ẹ̀yìn ibo ló ti rà ẹ̀ Nàìjíríà mo ti rà èló ló ra iye báyìí ni mo láìkí ẹ o ah, ṣé wàá fún mi iye <laughs> ò bá mọ sọ mo gba irú ẹ̀ dáhùn lélẹ̀ kéèyàn dẹ̀ raṣọ lọ́rùn èèyàn báyìí ẹ̀rí pé ẹ̀dá yẹn kò strange ẹ̀rí pé kò strange ó láìkí ẹ̀ ni àbáwá báwa ni kò ń ṣe ah, náà bá wọn ṣẹlẹ̀ mẹ́kọ́dọ̀ wá ń bí oore níwọ̀n làwọn Yorùbá máa ń sọ torí pẹ́lú mi gan ó fẹ́ gbaṣọ àwọn èèyàn láti fi ṣàbúrú sí wọn ni so tá a bá rí ibi táwọn èèyàn ti ń ṣe bẹ́ẹ̀ má wàá lo imọ́nì gbígbẹ tá a bá mọ̀ pọ̀ èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ o gbọ́dọ̀ ṣe kí ni kò ní ìṣọ́ra àwa ní mọ́nì ohun tó bá wù wọ́n kọ́ lọ fi ṣe wàdà tó lùkùbí àìdínkùnmi làtàlùkà ẹ má fọwọ́ ara yín para yín o mọ̀ ẹ̀kọ́ èèyàn máa ń fi irun àwọn èèyàn ṣe aburú wá ah, á àfa irun yìí fáyọ kí ẹ máa bùnmí díẹ̀ ńbẹ̀ ṣe gé díẹ̀ ibi ìpàkọ́ gan ní gẹ́gẹ́ ń gé ló wá òkè ìmọ̀ọ́nì wà àyè ò ṣe ìmọ̀ọ́nì wà á kọ́kọ́ òkè ló fẹ́ fi irun ìpàkọ́ ṣe so kọ́nà kó ṣàánú wa eléyìí jẹ́nu àwọn nǹkan tí ó dáa kí a gbìyànjú láti rí wípé à ń ṣọ́ nígbà tí arábìnrin tó wá sọ bẹ́ẹ̀ fún ànábìwá Muhammad tí arákùnrin sọ bẹ́ẹ̀ fún anabi sallallahu alaihi wasallam wọ́n ní kọ́ọ̀lù alukọ́ọ̀mù àwọn èèyàn tó wà wà ń bẹ tó wà ń bẹ ní ah ma ahsanta ó ṣe dáadáa wù arákùnrin làbísà anabi anabi wàṣọ ìmọ̀ṣájà ilé ha anabi náà ní bùkátà sí ni náà tó mọ̀tà àlùdáhù ó wá ló ń tọrọ aṣọ ìlọ́wọ́ ẹ̀ wà á náà láyà rúdù ó sì rẹ́gbẹ́sẹ̀ yẹn bá tọrọ ànábì tó bá tọrọ nǹkan lọ́wọ́ ànábì sallallahu ṣùgbọ́n tó bá jójú ẹ̀ kò ní yọ tọrọ o ṣẹ̀mẹ̀ pé yorùbá ní á níbi tó lawọ́dé ó lè yọ ojú ẹ̀ tọrọ à má yọ ojú ẹ̀ tọrọ o ọlọ́run máa bí ẹ o torí tó bá ti yọ tiẹ̀ tọrọ èwo ni wọ́n fẹ́ máa fi rìn lọ mọ́ṣáláṣí èwo ni wọ́n fẹ́ máa fi ṣe tìláwà wọ́n ní ànábì sọ́nù máa lù ọ̀sẹ̀ láti èèyàn bá béèrè nǹkan tó tọ́ lọ́wọ́ ẹ̀ ànábì ò ní rí ó dùn àwọn èèyàn kọ́ọ̀là arábìnrin bá sọ fún wọn pé à ẹ̀yin ò mọ ni èmi mọ tí mo ń ṣe ìní wàllá mo fọlọ́ búra fún yín máa sa altuhu lè albisa mi ń béèrè torí ń pè mí ráṣọ wọ pé kí lè máa wọ káàkiri o ìnàmà sa altuhu lè takuna káfíní ìdí tí mo fi béèrè ni pé tí n bá ti kú kó lè jẹ́ páṣọ yẹn ni wọ́n á fi ṣe mí wàkọ́ọ́lá sahal fàkànà káfíní aṣọ yìí náà sì ni wọ́n fi sí ńgbà tó kù òun fẹ́ pé aṣọ aṣọ kó ẹ rí i pé kò béèrè ńgbà tó ṣe fún ànábì sallallahu alaihi wasallam kó ti jẹ́ kó wọ̀ sọ́run ló tó wá béèrè sallallahu alaihi wasallam ìwọ náà má wàá rò pé torí ń pa fẹ́ wọṣọ kan ò fẹ́ kọ́ fi sin ẹ o ṣó ti yé ẹ ká máa nóòtì gbogbo àwọn nǹkan ìtòrò ṣe pàtàkì so ìyẹn ni wípé òkú lè tọ́jú àwọn nǹkan tó máa ti ṣètò ẹlẹ́ pàápàá jùlọ tó bá ti ń rí fìrìfìrì ó yóò sick tí sickness yẹn dẹ̀ ti ń rí pé ó lè ra kalẹ̀ káwọn èèyàn má bàa dààmú ẹ̀rí pé ńgbà míì tó kù bá kú ẹ̀ṣẹ̀ máa káàkiri pé wáṣọ funfun káàkiri ni tá a bá ti raṣọ funfun a lè lò míì náà tí ò bá jẹ́ funfun ṣó èyí tó kàn dájú inú aṣọ al-abyad òun náà ni funfun gẹ́gẹ́ bí sólọ ṣe mú wa àbí àwọn aṣọ tó bá ní tó bá ní stripes ẹ̀ eh, strip àbí kí ló ń pè é tó bá nílà so yẹn náà wà ló ti a lè fi sin òkú so aláfdọ́l èyí tó dáa jù nínú aṣọ tá a fẹ́ fi sin òkú òun náà ni wípé kó jẹ mẹ́ta èyí tó lékè jù àti ọkùnrin àtobìnrin kó jẹ́ pàṣọ mẹ́ta ni a lò àwọn hadithi kan wà tó ní ká lo aṣọ márùn fóbìnrin ṣùgbọ́n ó pọ̀ ní ọ̀rọ̀ àwọn àfa pàápàá jùlọ Sheikh Al-Albani rahimahullah tí wọ́n sọ wípé àwọn hadith nǹkan kò fẹsẹ̀ rìn lọ ṣùgbọ́n nu tí bàbá gan mú wá mi wọ́n ní alabdol ayefanu rajul fi salatati atwab bíyàb bíyàb laysa fiha qamis wala amama wọ́n ní tó dájú tá a bá fẹ́ sin ọkùnrin ká aṣọ mẹ́ta kó má jẹ́ pé láwà ní wà ń bẹ́ o kó sì má sí kí lorúkọ ẹ̀ ń bẹ̀ ṣáàt kàmá fún ìlàbí nàbí gẹ́gẹ́ mọ́ ṣe ṣe fànàbí yudraju fiha idrajan àwọn aṣọ ìkáṣe ní ṣíṣẹ̀ntẹ̀lé àti kọ́kọ́ fi kan sáré àfi mi ilé àfi mi ilé àkọ́kọ́ ajẹ́ bí ìzáàbù aṣọ ta ní ká láti di ìdodo wá sí ibi yẹn tá a bá ti wá parí wíwẹ̀ tá a fẹ́ faṣọ sókù lára a máa mú aṣọ míì tó jẹ́ kó tóbi tó láti bí ìdodo síbi orúnkún àbí kó jù bẹ́ẹ̀ lọ díẹ̀ àwa dàbò aṣọ yìí tó ti wà lára òkú tẹ́lẹ̀ yẹn à dàbò tá a bá ti wá dàbò yẹn àwa yọ ti bí yẹn láti sàlẹ̀ ṣe rí pé àtúnṣí òwò ẹ̀ sílẹ̀ ìyẹn lalákọ̀ọ́kọ́ àwa wè mọ́ lára tí ó ti yé ẹlẹ́ẹ̀kejì òun lè jẹ́ aṣọ tó jẹ́ pá ó lè jẹ́ láti bí ẹsẹ̀ báyìí wá sókè kó tóbi tí ó ti yé now nígbà míì bí wọ́n ṣe máa ń ṣe aṣọ mẹ́tẹ̀ẹ̀ta nígbà tá a ti fi ìzáàrù sí lára yẹn tí ó ti yé nígbà míì nínú tó máa ń ṣe ni wípé eléyìí tó jẹ́ ta kọ́kọ́ fẹ́ wé mọ́ lára yẹn ta dé láti di dodo ẹ̀ wá síbi orúnkún a lè to àwọn aṣọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn lórí ara wọn èyí tó tóbi jù yẹn tó jẹ́ kó gùn ju òkú lọ ó lè wà nílẹ̀ tá a máa tẹ sílẹ̀ èyí tá a wá ní ó lè ṣe déédéé òkú àbí kí òkú ga jùlọ díẹ̀ àgbéyẹlẹ lórí èyí tó wá jẹ́ ìzáàrù kékeré yẹn láti ibi ìdodo wá sílẹ̀ à ń tẹ̀yẹlẹ lórí àwa gbé òkú pẹ̀lú aṣọ yìí tó wà lára ẹ̀ tẹ́lẹ̀ yẹn àwa gbé lọ sí orí aṣọ tuntun yẹn tá a bá ti wá gbé lórí aṣọ tuntun yẹn kékeré tó wà lókè yẹn àwa yìí mọ́ òkú tá a bá ti wá yí mọ́kù èyí tó wá wà ní tàbí bo tẹ́lẹ̀ yẹn gbà tá ti yí eléyìí lórí àwa fàyọ with that àti lu alákọ̀ọ́kọ́ àwa túnṣe yí ẹlẹ́ẹ̀kejì mọ́ lára ṣó ti yé ìgbà yẹn àwa ṣe yí ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta yẹn la máa wá ta ní kókó ní òkè àti ìsàlẹ̀ so nínú ìtàn ló lékè jù wọ́n ní ká ṣe báyìí fọkùnrin ká ṣe fún obìnrin ṣùgbọ́n nínú àwọn mọ́tàhàb ẹ̀ eh, alẹ́ eh, hanabila tí bàbá fi ń sọ̀rọ̀ wọ́n ní kí a ṣe ní márùn fóbìnrin òun náà ni pé khimoru lè wà ń bẹ àti aṣọ àwọ̀tẹ́lẹ̀ wọ́n ní eléyìí lè wà ń bẹ gẹ́gẹ́ bíi pé bóyá aṣọ kọ́kọ́ ṣe bíi kaba kọ́ wọ́ sí ní ọrùn so ilé ìjẹnu tí wọ́n sọ àwọn àfáàtàn dúró lórí eléyìí àwọn àfáàtẹnu wọn tọrọ náà ni tí a lè dédé gbá ọ̀rọ̀ wọn dànù so tabarẹ tí ó jẹ́ pé ìyẹn ló ṣe kò sí láì fi bẹ ṣó ti yé naam eléyìí jẹnu tí wọ́n sọ nínú mọ́sáàbù tí wọ́n wọ́n ní kódà tí a bá wọ ṣáàtì fún tàtú fi záàrù sí lẹ́yìn záàrù eléyìí tá a láfi ṣe kẹta yẹn kàwáṣẹ lo méjì kàdáàbò wọ́n ní kò sí láburú ń bẹ wọ́n ní wàlúmọ́ra àtútùfanu fi hamsati àtúwà wọ́n lóbìnrin òun á máa ní aṣọ mélòó márùn gẹ́gẹ́ bọ́ ṣe sọ adẹ̀bí sọ fáwọn hadithi tó pọ̀ jù tó fi méjì kún yẹ pé kò fẹsẹ̀ rinlẹ̀ tó wọ́n ní aṣọ àwọ̀tẹ́lẹ̀ bíi kaba àti khimar izar àti méjì ńlá ti àfibò ní ara yẹn wọ́n ní wàyàfínà sọ̀bí ìfìtọ́bìn wáhid ìlà tàlátàtì àtùwà tó bá jọ ọmọdé ni wọ́n ní ta bá lo aṣọ kan títí lọ sórí mẹ́ta kò sí láìfi ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó bá jẹ́ ọmọdébìnrin wọ́n ní a lè wọ ṣáàtì fún ká sì wá lo aṣọ méjì lé lórí ajẹ́ mẹ́ta wọ́n ní wàlá wájibu fi hakili jẹ̀mí èyí tó jọ́rọ̀ yàn nínú gbogbo wọn òun náà ni tawbi wahid yasturu jẹ̀mí alimayi wọ́n lòun náà ni aṣọ ẹyọ kan tó bá ti bo gbogbo ara òkú gẹ́gẹ́ bá ṣe sọ níwájú lakin idha alimayi muhriman ṣùgbọ́n tó bá jẹ́ tó ń ṣe ìṣirọ́m eh, tó wọṣọ ìṣirọ́m ni fainahu yuksa bima iwa sidir wọn la máa wẹ̀ pẹ̀lú omi àti sidir wa yufan fi izarihi warida ihi aw fi ghairihi ma wọn ní so àwọn aṣọ tó ti wà lára yẹn sẹ́mẹ̀pẹ́ tó ń ṣe hiram awọ izar aṣọ tó máa ró gẹ́gẹ́ bí ìrò àti tó máa dàbóra yẹn wọ́n ní méjì yẹn náà ni kí a fi sin a ó fi hàn èrè yìí mọ́ tabadẹ̀rẹ̀ aṣọ míì náà wala yukhattira sahu wala àní borí àtòjú ẹ̀ wala yutayyab àní fi pẹ̀fíìmù sára ẹ̀ lẹ́yìn náà yóò bá àtúnyàmọ̀ kìyàmọ̀ mọ̀lábíyàn ọlọ́nà ọba máa gbé dìde lọ́jọ́ gbèdé àlìkíyàmọ̀ tá a máa ṣe làbáìkà làbáìkà làbáìkà la sharika laka làbáìkà gẹ́gẹ́ bí hadith ṣe fi rinlẹ̀ láti ọ̀dọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní tó bá wá jẹ́ kóbìnrin ni lẹ́ni tó ń ṣe ìrọ́ọ̀mù lọ́wọ́ yìí tó fi jáde láyé wọ́n ní obìnrin bẹ́ẹ̀ kófìnà kàwé ìrìhà gẹ́gẹ́ bí a ṣe ń sin àwọn obìnrin míì òun náà ni a máa sin a ní fi pẹ̀fíìmù sí a sì ní bo ojú rẹ̀ àti ẹ̀ wàyàdáhà àti ọwọ́ rẹ̀ náà alẹ́ni kó fìnà fi aṣọ tí wọ́n fi sí yẹn gẹ́gẹ́ bí a ti ṣe sọ síwájú so ilé ìjẹnu tí bàbá sọ nínú àwọn nǹkan tí wọ́n tún sọ síbí tó dẹ̀ jẹ́ wípé àti sọ síwájú ní ṣókí ká fi kún àhákù nas bi ghaslihi wa salati alayhi wa dafnihi ẹni tó lẹ́tọ̀ọ́ sí jùlọ kó kírun sí òkú lára kó wẹ̀ fún òkú kó sì sin òkú òun náà ni wasiyuhu fi dhalik òun náà ni àwọn tó bá jẹ́ wípé wọ́n ní wàsọ̀yà lé lórí àwọn wàsí gẹ́gẹ́ bí àwọn tá a sọ fáwọn èèyàn ẹ̀yẹn gẹ́gẹ́ bíi pé kó kú kó sọ àsọtẹ́lẹ̀ pé tóun bá kú lágbájá ni kó wẹ̀ fóun tóun bá kú tàmẹ̀dùn ní kó kírun sóhun lára àwọn báyìí ni kí wọ́n gbé òkú òun sínú sàárè tí a bá rí tó kù bá fìyẹn lẹ̀ ká ṣe tí ò bá ti ta ko ẹ̀sìn bí fápẹ̀rẹ́ ń sìn àwárí pọ́ọ̀rẹ́ ẹ̀kan tí ò ń ṣe mùsùlùmí ni ṣẹ̀mẹ́ pé yóò wọlé mùsùlùmí dẹ̀ lòun súnmọ́ àbù wọ́n ní lẹ́yìn náà ẹni tó bá jẹ́ bàbá ẹni tó jáde láyé tó bá wà láyé kí bàbá yẹn wẹ̀ fún tó mọ̀ ní jáde tí bàbá ò bá sí láyé kí jádù grandfather kó wẹ̀ fún súnmọ́ akọrọ falẹ akọrọ lẹ́yìn àwọn yẹn àwọn tó bá tún súnmọ́ àwọn tó bá tún súnmọ́ ni o ní kí wọ́n wẹ̀ fún wàlà áwùlà bẹ xọ́sìlì mọ́ra wọn lẹ́ni tó lẹ́tọ́ jùlọ kó wẹ̀ fóbìnrin wàsí ìyájúhà òun náà lẹ́ni tó bá sọ àsọtẹ́lẹ̀ fún nípa ẹ̀ súnmọ́dé òmù um, lẹ́yìn náà kí yẹ wẹ̀ fún súnmọ́dé jáde àbí yáyẹ àbí yáyà lóbìnrin fàlẹ́ akọ̀rọ̀bù mi nìsa ìhà àtàwọn tó bá súnmọ́ jùlọ nínú àwọn obìnrin wọ́n ní wàlẹ̀ zawjain àyẹ́sílà àhàdúhùmá al-akhar wọ́n ọkọ ó lè wẹ̀ fún ìyàwó ìyàwó náà lè wẹ̀ fún ọkọ gẹ́gẹ́ bí a ṣe sọ yẹn so eléyìí náà ni ó dáa wọ́n á lè bora wọn ní àṣírí lẹ́yìn Siddiq radiyallahu anhu khasalatuhu zawjatuhu wọ́n nítorí pé Abubakar ńgbà tó jáde láyé ìyàwó rẹ̀ ló ṣe kíni ló wẹ̀ fún wàlẹ̀ ana aliya radiyallahu anha ghassala zawjatahu fatima radiyallahu anha aliyu náà òun ló wẹ̀ fún yàwá fatima kọ́lọ́n kó bá wa kẹ́ gbogbo wọn eléyìí jẹ́ àwọn nǹkan tí wọ́n sọ fún wa kọ́lọ́n fi wá ṣe kò ń jẹ́ dáadáa tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ bíi ìdìnnìlá a máa lọ síbi sífàtú sọ̀láàtì alal mayyit báwo la ṣe ń kí irun sí òkú lára àti ọ̀rọ̀ nípa sàárè bóò la ṣe ń gbẹ́ sàárè ẹ rí i pé inú àwọn nǹkan oríṣiríṣi lè táwọn èèyàn bá fẹ́ sin òkú wọ́n wá bẹ̀rẹ̀ sí máa wá ewé káàkiri ewé táwọn èèyàn ń ṣàǹfààní láre á máa lọ já ewé kiri ẹ ṣàkọ̀ máa wò báyìí pé kọ́nà ń ṣàánú wa o kò ṣàǹṣe fáṣọ òtó sọ̀hábà tí wọ́n ń já ewé tí wọ́n fi ń kún tó bá ti mú aṣọ lọ sísàlẹ̀ orí máa ṣí sókè tó bá mú lọ sórí ẹsẹ̀ á sísàlẹ̀ tí ó ti yé òun ló bí tí wọ́n fi ṣe kí ni tó fi ń da tó fi lu ewé àwọn tánàbí sì rí tó ní innahuma la yu'azzabani pé sàárè méjèèjì tẹ́ rí àwọn tó wà ń bẹ̀ wọ́n ń fìyà jẹ wọ́n lọ́wọ́ wa ma yu'azzabani fi kabir kò ń ṣe pẹ́ṣẹ̀ ńlá kan téèyàn máa kà kan lọ́dá amma ahaduhuma kana la yastatiru min al-bawl ẹni àkọ́kọ́ nu wọn tóun bá ti ń tọ̀ kò kí ń bìkátà ó kàn lè tọ̀ sí gbogbo ara àbí kó má tàǹbà tọ̀ má tàǹbà àbí kó jẹ́ wípé kò bìkátà kò kò lákìyèsí ìtọ̀wá wá ń ta sí lára ó ní tó fa ìyà ènìyàn o toro sọ fún wa pé ìtò pọ̀jù nù ìyà àwọn mùsùlùmí nù sáré mínà lè báwò látara kátọ̀ ká má tọ̀ dáadáa ni ó lẹ́nì kejì kánà yẹ́mùsì bìnnà mímọ̀ gbé bòrùn lòun àti gbé fìlà ó bá ń gbé fìlà kiri ni tó bá jọkùnrin òfófó olófófó lòun tiẹ̀ ó ní tó gbé wọn wọná nìyẹn ànábì wá fi ewé ó já ewé yẹn sí méjì ó wá fi sórí sáré wọn pé ó ṣeé ṣe lásìkò tẹ́wé yóò bá ìfi ìgbẹ́ kọ́nà ọba ṣe ìyá wọn ní fúfú yẹ àwa wa máa wẹ ìwé káàkiri ẹ wá wò títí pé àwọn ah, òtí ẹ fẹ́ kí yẹ̀pẹ̀ báyìí kó kan ara òkú ẹni pé tọ̀gọ̀rọ̀ ta bá fẹ́ sèkú wọn á tẹ pákó sísàlẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni gbogbo orí pákó yẹn náà wọn tún wá tẹ pákó lé gbogbo yẹn ò sí inú ìlànà tí ó ti yé tá a bá rí láàdì ṣe pé ká ti òkú bọ inú kọ́nà yẹn tá a sì máa sọ fún wa insha Allah tá a bá ti rí yẹn ṣe tó bá jẹ́ straight náà ní ká da yẹ̀pẹ̀ bó ni ṣùgbọ́n àgbẹ̀ kí yẹ̀pẹ̀ kàn àwa kó pákó lé lórí so kọ́lọ̀ kó ṣàánú wa kó fi wá ṣe kò ń gẹ́ dáadáa kó fi kú rẹ̀ pa wá kó sì jẹ́ kí a kú ikú àpọ́nlé ikú oríire ká kú sórí islam kọ́lọ̀ kó kẹ́ni kọ̀ọ̀kan wa rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. نعم tabarin tó ní ìbéèrè insha allah. wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. mi ń gbọ́ yẹn rí o bóyá báwọn ìlú kan ṣe máa ń pè é nìyẹn léèfì ṣùgbọ́n ìdáhàmọ̀ ni láìfì. irú aṣọ tó ń rán báwo àdìsó nam. nam. a nídìí pa ń tẹ ìtí ẹ ṣùgbọ́n tó bá tẹ náà kò ń ṣe pa máa ma àyẹ́ lọ́tú ẹ lọ́tú ṣùgbọ́n nídìí pé kán ran kọ́kọ́ gé e náà ni ṣó ti yé àwọn ẹlòmíà tó ránṣọ yẹn bí àpò wọ́n wá ju òkú sínú ẹ̀ gbogbo yẹn náà àmọ́ bí náà ti rí bóyá yorùbá máa ń wá ṣe bẹ́ẹ̀ wọ́n wá fi kọ́ṣe àwọn yorùbá so kò ń ṣe ń tà fẹ́ rán. naam wa aleykum salaam. naam. naam. ẹ lè lọ mú léèsì àwọn ẹlòmíà lo coat eh, at least eh, gbogbo yẹn ò ń ṣàrẹ̀ a ti rí i pé wọ́n ní ká má sin òkú pẹ̀lú shirt ká sì má wé láwà nílé lórí pé àfáà ni. naam naam tó bá jẹ́ pàṣọ yẹn nìkan náà ní lu aṣọ yẹn nìkan ẹ̀mẹ́fà sọ́nà pé àwọn àfáàní tán bá lo ṣẹ́ẹ̀tì yẹn náà kò sí láì ṣùgbọ́n sọ́nà gangan ni pé kí gbogbo àwọn nǹkan yẹn má sí mbẹ̀ ṣòtìyé tó bá jẹ́ ẹyọkan la rí ká lo ẹyọkan náà kó ṣàbò lára dáadáa tábà wá láṣọ tó lè bò lára tó bá bo ẹ̀gbẹ́ kan ká fi wébò yòókù táàbà ní àwa lágbára torí pé òkú tó bá kú a ti sọ fún wa last week ibo la ti máa rówó aṣọ ẹ̀ tó bá fowó lẹ̀ sí ilé ayé ibẹ̀ làkọ́kọ́ lọ mú àwọn property tó fi ilẹ̀ yẹn afẹ́ralẹ̀ tó fẹ́ sin sí bóyá ọ̀nà máa ń sanwó lẹ́ni tó bá fẹ́ sin sí ní ti àwọn mùsùlùmí inú owó tó filẹ̀ náà ni tá a bá gbogbo yẹn tán èyí dẹ̀ máa kọ́kọ́ ṣe gẹ́gẹ́ bá ṣe sọ àkọ́kọ́ yọ gbèsè tó jẹ ó jẹ gbèsè five million àwa rí inú àkáǹtì ẹ̀ three million tàbá ní access sí tí báǹkì náà dà wá láàmú pé à ẹ kò òun nìkan ni yóò wà signatory ẹ máa lọ ṣèwé kóòtù àwọn ẹlòmíà dẹ̀ títí ọdún mẹ́wàá nígbò bá sún wọn wá fowó lẹ̀ fún báǹkì nínú àwọn èèyàn jẹ tó wà lù wa nìyẹn kọ́ ló ṣàánú wa forty percent tó bá rí ìwé gidi àbí ọlọ́run dẹ̀ ló ọdún máa rí forty percent gbà nínú owó yẹn ọlọ́run dẹ̀ ló mọye tí ṣẹ́tìrì kọ́lọ̀ kó ṣàánú wa àwọn ọ̀nà tá ń gbà jẹra wa máyé nìyẹn kọ́lọ́n kó ṣàánú so ṣó ti yé gbogbo àwọn nǹkan yẹn àwọn nǹkan tí a gbọ́dọ̀ gbìyànjú láti rí pé aṣọ ni náà wà ní kùsàlà. náà kò ń ṣe pósí gan kákọ̀ ṣáà ní nǹkan kan bíi ẹ̀rí ẹ̀ bí àwọn special bí kí ló máa ń pè yẹn ẹ̀hẹ́n tàbá rírú yìí tó máa fi ń gbà wọn ní fútbọ́ọ̀là yẹn ẹ̀hẹ́n. bẹ́ẹ̀ ni. náà. náà wọ́n dẹ̀ máa tún ṣe wọ́n ní ọ̀nà tí ò tọ́ tó ráàkì ń rí àyè irú àgòdò ìsìn ó yẹ kí muslim community ṣùgbọ́n tẹ bá sọ orú yẹn fáwọn àfa wọn ò ní tẹ́tí gbọ́ ṣùgbọ́n àwa tọ́lọ́ ní agbábọ̀ yẹn sọ́nà tí a bá ní àǹfààní sí ibi tí yẹn dẹ̀ ti máa ṣẹlẹ̀ tá a bá ní mọ́ṣáláṣí tó tóbi ṣó ti yé ẹ má bá wọn sọ yẹn o tẹ́ẹ̀ bá ti fẹ́ kábùkù ẹ má bá wọn sọ naam wàlúù sàlẹ̀ naam inṣàlá gẹ́gẹ́ bá ṣe sọ yẹn ẹ àwọn lọ mítí ni ìyẹn náà ni ẹ ah, àwọn rọrọ ta sọ ti sọ fún lọ àwọn bá sọ̀rọ̀ pé ní tẹ bá sọ ń bì kan sìn wọn akọ̀wé yìí báyìí pé ó dàbí pàfà yìí ò mọbi táyé kọjú sí o níbi tá a ti ń ro bá ti fẹ́ lọ́ọ́ má jìb làfà yìí lọ ń sọ̀rọ̀ ìtẹ́ so kọ́lọ̀ ń kó ṣe àánú wa naam wa aleykum salaam. ok ẹ ìyẹn náà kí ló fà ní pé nínú ẹ náà ni a lè ṣe torí pé tí àbá ṣe bẹ́ẹ̀ bí ta ti ń gbé ta ti ń ṣe gbá aṣọ yẹn lè máa tú ṣó ti yóò wà ní ọ̀rọ̀ àwọn àfa bẹ́ẹ̀ náà tí a bá wá débi ta fẹ́ sin sí ó dà ká lùzìn nẹ̀ ṣó ti yé bọ̀ yẹn náà ń ṣọ̀rọ̀ yàn ṣó yé pàtàkì ẹ̀ náà ni wípé kí aṣọ yẹn hold mọ́ra wọn ó dẹ̀ wá ní ọ̀rọ̀ àwọn àfa náà pé tí a bá wẹ̀ fókù tán bẹ́ẹ̀ a lè nínú ọ̀rọ̀ àwọn àfa pé ọwọ́ ẹ̀ ńkọ́ a lè fi sísá ibi ẹ̀ ẹsẹ̀ méjèèjì ká mú mọ́ra wọn even tá a bá rí nǹkankan láti fi de méjèèjì papọ̀ tí òfin ní máa túká pé lápsì ẹ̀ méjèèjì náà kí a jẹ́ kí gbogbo ẹ̀ wà pọ̀ ṣòtíye nínú ọ̀rọ̀ tí àwọn àfáà sọ náà ni wa alaikum salam. naam. naam. tá a bá fẹ́ sin ọmọdé nípa ìhòòhò ó lójú ta ló ń wẹ̀ fún màmá ẹ̀ tó ti máa wẹ̀ fún náà tẹ́lẹ̀ ló fẹ́ wẹ̀ fún bàbá ẹ̀ náà ní ṣó ti yé gbogbo ẹ̀ náà ìwọ̀ntúnwọ̀nsì ni ẹni tá à ń sọ yìí náà lẹ́ni tó ti bàlágà tó bá jẹ́ ọmọdé ọmọdé sì ni ẹ̀rí póríṣiríṣi náà lọ́mọdé ọmọdé mi máa wẹ̀yìn á rí pé ibi tọ́mọ yìí ti dàgbà dé a gbọ́dọ̀ fún ní àwọn àpọ́nlé kan téèyàn náà bá jẹun tó ní ojútì ṣó ti yé nà ń kọ́ fi wá ṣe kóńgẹ́ dáadáa. wàlẹ́bí sọ̀lá. ibi tó ń sin òkú sí ìkan wà ní agége àwọn haúsá ni ìkan wà ní ìyẹ́sí àbíkí náà lọ́nà lásù lọ́hùn ìkan wà ń bẹ tí ó ti yé kọ́lọ̀ ń ṣàánú wa irú ibẹ̀ yẹn mọ́ṣáláṣí ni tí ó ti yé kọ́lọ̀ ń ṣàánú wa naam. naam. ẹ a máa dáàbò náà ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni a máa dáàbò náà ni. punishment báwo ibo náà ló ń lọ tẹ́lẹ̀ ibo ló ń lọ tẹ́lẹ̀ ẹ gbogbo ẹ náà àwọn nǹkan tá à ń bá kiri tí ò jọra wọn náà ni sòkò náà fi wá ṣe kòńgẹ́ dáadáa a ti sọ wípé tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ á tẹ̀síwájú de àwọn àdádálẹ̀ ó pọ̀ Sheikh Albani kọ́nàbà sọ wọ́n lẹ́sàn-án rẹ̀ nínú tíra wọn kìtàbùlì janahiz tó fi sọ̀rọ̀ pò kú sísìn wọ́n kó oríṣiríṣi táwọn rí nílùú wọn àtàwọn ibi tó ń dé wọ́n kó wa èyí tọ́nà bá ní káwa náà rán sínú yìí táwa ń ṣe ń bí tó jẹ́ pé tí wọ́n bá tún tí Sheikh Albani bá tún láǹfààní àti gbọ́ngbọ́n tó máa ń ṣe yẹn ní àwùjọ á tíra mi dínkù ká ní mo túmọ̀ pé yìí Yorùbá tó máa ń ṣe báyìí ni àbá tó fi kún inú tíra ṣé ó ti yé kọ́nà kó ṣe àánú àwa Yorùbá. wa aleykum salaam. naam naam naam naam òkú tí ó kú bóyá léwó lé lórí omi ló gbé lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà ọmọ agbókò yẹn jáde ó ti ń jẹrà àbókù tí iná jó gbogbo ara ti jó irú yìí tó pọ̀ jù ní àwọn òkú yẹn tàyámùm la máa ṣe fún wọn ṣòtìyé gẹ́gẹ́ bí a ṣe sọ pé òkú tó kú síbi tó jẹ́ pé ọkùnrin ni àwọn obìnrin nìkan ló wà ń bẹ̀ àbókù tó jẹ́ obìnrin tó kú tó jẹ́ pé àwọn ọkùnrin nìkan ló wà ń bẹ̀ alámaṣe tàyámọ́ máa bí a máa fi nǹkan sọ́wọ́ tí òfin ní jẹ́ pé obìnrin fẹ́ fọwọ́ kan ọkùnrin wọ́n á fi nǹkan sọ́wọ́ tó máa jẹ́ gàgà wọ́n á wá fi ọwọ́ wọn bá ṣe máa ń ṣọwọ́ tá a bá fẹ́ ṣe tàyámọ́mù yẹn wọ́n á fi ṣe kíni wọ́n á fi pa ojú òkú yẹn àti ọwọ́ ẹ̀ báyìí tó parí nìyẹn òkú tó ní ásídẹ̀yìn tẹ́jẹ̀ wà lára sí ibi tó bá ṣe é wẹ̀ ń bẹ̀ a máa wẹ̀ ṣó ti yé gẹ́gẹ́ bí ẹni tí kò ń ṣòkú gan ni téèyàn bá fẹ́ ṣàlù àlà ẹsẹ̀ wa ń dùn àbíbì kan dùn ní àwọn ibi tá a máa ń fi omi sí tá a ń ṣàlù àlà kí la máa ṣe a máa bo ibẹ̀ yẹn àbí a rí pé tómi bá kàn ó lè kó nira bá wa àbí kó ṣe sábà bí kí nǹkan yẹn má tètè lọ àwa ní fomi síbẹ̀ bóyá bandage láti fi ṣe a máa cover tàbá wá ṣe àlọ́ aláyẹ tán ṣẹ̀mẹ́pá fibẹ̀ yẹn lẹ̀ àmà wá ṣẹ̀ṣẹ̀ tàyámọ́mù tàyámọ́mù tá a ṣe yẹn òun ló máa kọ́va ibi tá a ṣe yẹn so òkú tó kú tó lásídẹ̀ǹt ara ti já yamayama tí ó bá jẹ́ pé bó ṣe já ìyá rí pa ṣì lè wẹ̀ fún ṣó ti yé ibi tá a bá lè wẹ̀ a máa ṣe tàyámọ́mù fún tá a bá ṣe yẹn tán tó bá jẹ́ parí bó ti dé lẹ́bùgbà ẹ mọ̀ pé kọ́nà má fi ṣèdààmú fún wa òkú mi ń gbà mí ẹ̀fì ẹ̀ ní mọ́ bó lọ́wọ́ ibo ní gbá ibo làwọ́ so bàbá ṣe lè ṣe náà níwọ̀nba náà ni a máa ṣe so gbà mí òkú mi ọ̀tí ẹ̀ ní rí nǹkan kan tó fẹ́ wẹ̀ lára wọn á kọ̀ rọra kó gbogbo àwọn pàǹtí yẹn náà ni wọn kó wọn bá sì ti kó tán kí lọ́ fẹ́ ṣe so kọ́nà kó ṣàlùwà ní ọjọ́ Wednesday all accident kan ṣẹlẹ̀ ní gbọ́dọ̀ road ọ̀kadà tí mégùn bẹ́ẹ̀ ló ń sọ ó ní ìdajì ni mọ́tò Dangote ni àwọn tírélà ńlá yẹn ó ń kọjá lọ ni wọ́n láwọn ẹni yẹn wà nínú márúwá obìnrin ni obìnrin kan ni dráìvà yẹn gbé sẹ́yìn tírélà yẹn ṣàkọlù wọn wọ́n ní ọpọlọ ẹ̀ báyẹn ní yẹn sọ pé kí n wo ibi tán da yẹ̀pẹ̀ sí yẹn pé ọpọlọ obìnrin yẹn lọ́bò mọ́lẹ̀ ń bẹ́ẹ̀ ó ti já yamayama. Yama onímọ́tò yẹn ṣapa kan ń ṣe kinní kan ó kàn ń gbà ń tóun náà ti rí i pé ah, òkú ti kú ìdájídẹ ni ó kàn lọ wájú bí ẹ tó fẹ́ lọ mú fóònù nínú mọ́tò ẹ ni ó tù ni wọ́n lé tí o àwọn sádànù ọlọ́kadà ẹ wá ń sọ pé àwọn náà wá ń tẹ̀lé wọn lé òun wá bí tóun ti ń jẹ̀yà ni tó lóun ṣe fàájì làwọn rí kinní yẹn ó ní bóun ṣe wà nù márùn àtàwọn wá fi ń lé báyìí tírélà yẹn tún fẹ́ pé ẹ̀yin màá wé sí i ó fẹ́ kó fáwọn báyìí táwọn àwọn escape ọ̀gbẹ́ni dúdúdúdú jẹ́ kèmí bọ́lẹ̀ ó ló ní márùwá yẹn ṣà ń tẹ̀lé bẹ́ẹ̀ ni yẹn ṣe lọ nìyẹn so irú òkú báyẹn ó máa ń ṣẹlẹ̀ ńgbà míì orí ló ti lọ yìí wọ́n sì ní ta bá fẹ́ wẹ̀ fún kùbó la máa kọ́ wẹ̀ orí orí sì ti lọ kí la fẹ́ ṣe sórí ẹ̀ báyìí so kọ́lọ̀ kò ṣàánú kó máa fi ṣú ẹ̀ṣọ́ wa bí luwa ṣe rí nìyẹn ẹ̀mí tó ń ṣòfò luwa ipọ́ kọ́lọ̀ kó bá wa tún luwa ṣe kọ́lọ̀ kò ṣàánú wa naam naam wa salaam. naam bẹ́ẹ̀ni obìnrin ọ̀gbìn ẹ ala tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa dáhùn yẹn dáadáa naam naam naam naam ìhóhó obìnrin èyí tó ga jù ń bẹ̀ náà ni bá ṣe sọ yẹn náà láàrin obìnrin sóbìnrin. ẹ̀rí pa sọ wípé minimum la pè ṣó ti yé even fọkùnrin bá ṣe sọ pé láti dodo yẹn minimum la pè bó wá kéré jù káṣọ yẹn bo láti ìdodo ẹ lọ sí ibi orúnkún so tó bá jóbìnrin èyí tó dáa jù ní láti àyà ẹ ṣó ti yé ṣùgbọ́n wà náà ọ̀rọ̀ àwọn àfáà náà pé èyí tó ga jù nínú òhò obìnrin náà láàrin ara wọn ibi ìdodo yẹn náà sì di orúnkún ni ṣùgbọ́n tí wọ́n bá bòjó kèmí ayé òfin ń da bó bá ṣe rọ̀ wọ́n lọ́rùn ni ṣùgbọ́n àwa bò ń kọ́kọ́ ìdodo yẹn sí orúnkún agbọ́dọ̀ bò now abu. èmi ni pé èmi sọ́kọ̀ tó ń ṣàkóso ìmọ̀ wọ́n ní káyọ̀ ti bẹ̀rẹ̀ àwọn ọ̀dọ́ sí. bẹ́ẹ̀ ni. ṣe bá bẹ̀rẹ̀ sọ́jọ́ sọ̀rọ̀ mọ́ṣáláṣí rẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kọ́lọ̀ fi wá ṣe kòǹgẹ́ dáadáa ẹ good option ni ṣe rí àwọn nǹkan yẹn èèyàn máa sọ ṣùgbọ́n ẹ rí àwùjọ wa ó pọ̀ nú àwọn nǹkan tó máa ń discourage èèyàn because àwọn èèyàn generally ó pọ̀ nú àwọn nǹkan ẹ̀sìn òpómúlérú ẹ̀sìn ẹ ń bá àwọn èèyàn sọ̀rọ̀ kíbla lásán wọn yarí ohun tó kó bá ọ̀rọ̀ ẹ̀sìn kọ́nà fi wá ṣe kòǹgẹ́ dáadáa tíra kan tó jẹ́ pé ta bá parí ilé insha Allah ta fẹ́ mú nígbà tí mò ń wo tíra yẹn lé ní tíra pẹ̀lẹ́bẹ báyìí náà ni gbogbo ẹ̀ ojú bíi fifteen pages lọ nígbà tí àfa yẹn wá ń sọ̀rọ̀ ohun tó fi parí ẹ̀ ni wípé àwa mùsùlùmí a gbọ́dọ̀ máa bẹ pẹ̀lú jọ̀mọ́ a sì gbọ́dọ̀ jìnnà sí ẹlẹ́gbẹ́ ṣẹgbẹ́ nínú olórí tó kó bá wa nìyẹn ìwọ tó mú suggestion wá báwọn èèyàn wọn láwọn ti gbọ́ wọn mú lọ sókè ẹ aládùúgbò wa ọmọ alákatá kìtì kan báyìí wọ́n ṣe máa ń present ẹ̀ nìyẹn o from experience ni o kò ń ṣe pé èèyàn kọ sọ o. So ṣó ti yé ó máa ń da téèyàn bá rí àwọn nǹkan yẹn kéèyàn ṣe gbìyànjú ṣùgbọ́n a lot of things ló máa ń discourage ìsọlẹ́nu táfà máa ń gbà ó máa ń pọ̀ débi pé ẹ máa gbà mí gan ó máa ń ó máa ń affect personality afá náà sì ní ẹni àpọ́nlé ta gbọ́dọ̀ pọ́nlé ni nígbò bá wá di pé gbogbo ìgbà làwọn èèyàn á kò wá di pé kò tiẹ̀ wá sápọ́nlé fàfà ṣe mẹ́fà àwọn nǹkan yẹn máa ń discourage yàn gan so àwọn nǹkan yẹn ló máa ń bi ló fi jẹ́ pé ó pọ̀ nú àwọn nǹkan téèyàn bá fẹ́ ṣe ìwọ gan ò ní sọ fáwọn èèyàn wàá ṣe é hàn wọn ni wàá ṣe é hàn wọn táwa bá tiẹ̀ wàá ṣe àwọn kan táwa lè lágbára láti ṣe tó bá wá kù síbẹ̀ yẹn ó máa rọrùn láti sọ fáwọn èèyàn pé a ti ṣe báyìí a ti ṣe báyìí kódà èèyàn máa announce ẹ̀ pé ní mọ́ṣáláṣí wa a ní nǹkan báyìí o a ní nǹkan báyìí o tá a bá rẹ àwọn tó ní bùkátà sí i torí kò ń ṣe dandan kí gbogbo mọ́ṣáláṣí ni àwa ni o so kò rọ́kò lé àdúgbò náà ni àmọ́ ẹ̀kọ́ wà ń bí tabarẹ́ tó ní bùkátà sí wọn lọ gbé mbẹ́ ṣó ti yé so tá a bá bẹ̀rẹ̀ láti ibi àwọn kéékèèké tá a lágbára yẹ tó bá wá kù sí ibi àwọn ńlá yẹn ó máa rọrùn tá a bá wo pé eléyìí tá fẹ́ ṣe àwọn òní material resources yẹ ó kì wọ́n ní bí àwa lọ bá wọn ká a ní nǹkan báyìí ní nǹkan báyìí a dẹ̀ tún lè fún necessary ká nírú eléyìí so tá a bá ṣe gbìyànjú ẹ̀ ńkọ́ so kọ́ ló ń fi ṣe rọrùn ṣùgbọ́n àwọn èèyàn tá à ń bá lò ó máa ń lágbára ni àwọn basic ones tá à sọ igan lásán àwọn èèyàn á rí gẹ́gẹ́ bíi pé ẹ̀fẹ́ fi lé àwọn èèyàn kó mọ́ṣáláṣí so kọ́lọ́n fi wá ṣe kò ń yẹ dáadáa àwọn nǹkan necessity dẹ̀ ni tó jẹ́ pé ìwọ tó support kan rí ṣe ọjọ́ tó bá kàn ẹ́ á affect ìwọ náà tó bá fẹ́ wẹ̀ fún òkú mi ibi tọ́ílẹ̀tì náà máa gbé lọ ilẹ̀ ńlẹ̀bẹ̀ náà ni orí àti kú kí ló wà ńbẹ̀ so kọ́lọ́n ṣàlù wa وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Yeah.